أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فإنه من يهدي الله فهو المهتدي ومن يدلل فلا هادي له والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم warahmatulahi ta'ala wabarakatuhu adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa ẹni tí ọlọ́run ọba rán sí wa tó gbé dìde fún wa kó máa jẹ́ àánú àti ìkẹ́ kó sì máa jẹ́ ìgẹ̀ fún gbogbo àgbáńlé ayé tá a mẹ̀ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìkéègé ọlọ́run kó máa bá nẹ́bì kó sì máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn sàhábà àtàwọn tàbáyín àtàwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rí tí wọ́n jẹ́ kí iṣẹ́ náà dé ọ̀dọ̀ kó wa tiwa náà táwa náà fi wá mẹṣẹ́ náà níṣẹ́ lára àwọn tó jẹ́ kárí iṣẹ́ náà ṣiṣẹ́ náà ni maulana fadilatu sheikh adam abdullahi ilori rahmatulahi ta'ala alayhi وشيخنا كمال الدين الهدبي رحمه الله وتغمده الله بوسعة رحمته ومولانا تاج الأدب ويوسف الإباجي ومولانا فضيلة الشيخ موسى نيد وشيخ عبد اللطيف ياموني والشيخ الجرجيس أكودو أتبوبا wọn afáwa tí wọ́n ti lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kópa tó pọ̀ nínú ọ̀rọ̀ mímọ́ nínú ìṣẹ̀mí wa kọlọmbà wa ṣàlékún kẹgẹ fún wọn بكنا مولانا فضيلة الشيخ حبيب الله آدم عبد الله الإلوري مدير المركز مدير الآم مدير العلم مدير الرحمة مدير الشفقة مدير الشفاعة ọlọ́run dákun àlékún àlàáfíà àlékún òdẹ̀ra kọlọ̀mbà wa ṣe fún bàbá náà bí akílẹ̀ ayé làkàyémi alẹ́rìí láta àkóso sínú àtúnwọ̀lá náà àwa tara bẹ́ẹ̀ a kí gbogbo yín tẹ́ jẹ́ olólùfẹ́ ní olólùfẹ́ ẹ̀sìn olólùfẹ́ ẹ̀kọ́ olólùfẹ́ Islam olólùfẹ́ mímọ̀ olólùfẹ́ àgbọ́yé à ń kí yín kọlọmbà wa ṣàlékún dáadáa àti ìdẹ̀ra fún yín lórí ìkúnlọ́wọ́ àtàdóòtì tẹ́ ń ṣe fún wa lórí ìtẹ́tísí wa ìwò wa Mm, tó sì já sí pé kí ni tuntun tá a fẹ́ wí tẹ́ ẹ̀ tí ì gbọ́ tẹ́lẹ̀ kí ni tuntun tẹ́ ẹ fẹ́ wí tá a tí ì mà tẹ́ ẹ̀ tí ì mà tẹ́lẹ̀ bí kì í ṣe pé ìfẹ́ tọlọ́hun tànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òun náà lẹ̀ ń lò tẹ́ ẹ fẹ́ fi gbọ́ wa kọ́lọ̀ ń bá wa ṣàlékún dáadáa fún yín lọ́lá la ilaha illallah. ẹ rí wípé kí ni tí a fẹ́ máa bára wa sọ lónìí òun náà ni kí ni àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ a rí pé a ṣàlàyé fúnra wa sísọ nǹkan dèèwọ̀ ẹnìkan ò ní agbára rẹ̀ yàtọ̀ sí ọlọ́run tó ní èèwọ̀ yàtọ̀ sí ọlọ́run tó ní ẹ̀tọ́ kódà àwọn ànẹ́bí ọlọ́run rahmatullahi ta'ala alayhim kọlọmbà wa kẹwọn wọn ní agbára láti sọ nǹkan dèèwọ̀ wọn sì lágbára láti sọ nǹkan dẹ̀tọ́ ló fi já sí pé nínú alukur'an náà ni ọlọ́run abá júwe sí fún wa ìntọ́lọ̀ bá wá pèlè ìwọ̀ yìí náà lè wọ̀ ìntó bá pèlè ẹ̀tọ́ lẹ̀tọ́ ẹnìkan ò lágbára láti tún wá fi èèwọ̀ kan kún èèwọ̀ kan tàbí kó fi ẹ̀tọ́ kan fún ẹ̀tọ́ kan ló fi já sí pé program wa yìí kò ní lè pẹ́ púpọ̀ a rí i pé tá a bá lọ sínú alukur'an a rí i pé ọlọ́run ọba jẹ́ kó yé wa nínú suratul hadid ayé ẹlẹ́ẹ̀kẹsàn wípé walladhi yunazzilu ala abdihi ayatin bayyinatin liyukhrijakum mina dhulumati ila an-nur wa inna allaha bikum laraufur rahim suratul hadid ayé ẹlẹ́ẹ̀kẹsàn náà ni pé ọlọ́run ọba yìí yunazzilu ala abdihi ayatin bayyinatin òun lọ́lọ́run tí máa sọ àwọn àdájọ́ kalẹ̀ àwọn wáàsí fún àwọn fún ẹrú ẹ̀ tí ń jẹ́ Muhammad láwọn ìkìlọ̀ tó fojú hàn kí nìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ li yukhrijakum mina dhulumati torí pé kọlọ ń lè bá a mú yín jáde kúrò nínú àwọn òkùnkùn ila nur bọ́ sínú ìmọ́lẹ̀ wa inna Allaha bikum la ra'ufur rahim torí pé Ọlọ́hun ọba yín ni o la ra'ufur rahim ọba aláàánú oníkẹ́ni. eléyìí tá a bá tún wá wo alukur'ani bẹ́ẹ̀ náà a rí i pé kókó kan lélẹ̀ tọ́lọ́ nítorí ẹ̀ máa ń sọ alukur'ani kalẹ̀ nítorí ẹ̀ ń sọ kalẹ̀ náà ni pé ká tẹ̀lé òfin yẹn ká sì mọ yàpẹ́ ẹ wà rí pé lára àwọn nǹkan tá a ti ṣàlàyé fúnra wa ni wípé min a'zamil bid'ah allati asalat fi tarikh al-islam lára àwọn bídà tó lágbára tó ṣẹlẹ̀ sínú islam náà ni taqdimul aqli ala an-naql náà ni kágbélà káàyè síwájú òfin ọlọ́run wọ̀dìáhù anil aqla káwá máa sọ pé làákàyè يخالف النكلة هسقو تقورو في بعض الأحيان لا مقبامي سو إيا ما نشيل سوا كلوفا آيات اللي جامع بيتا بالوسينو سورة البقرة آية 170 طلني وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفين عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا ايه ولا يهتدون ọlọ́ni wa idha qila lahum nígbà tẹ́ ẹ bá sọ fún wọn pé ittabi'u ma anzalallah ẹ tẹ̀lófin ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ fún yín tí ń ṣe alukur'an qalu èsì tí wọ́n fún yín ni wípé rárá o bal nattabi'u ma alfayna alayhi àbá àní ànígbà ìta bá àwọn bàbá wa lórí ẹ̀yẹn òun náà làwa náà ó tẹ̀lé ìyẹn ń túmọ̀ sí pé wọ́n fẹ́ gbé làákàyè àwọn bàbá wọn lórí alukur'an ọlọ́run wá ní awalaw kana aba'uhum la ya'qiluna shay'a ṣé wọn àwa máa pa àwọn bàbá wọn tí wọ́n ń sọ yẹn la ya'qiluna shay'a wọn dá nǹkan kan mọ̀ tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run wọn lè di nǹkan mẹ́lẹ̀ wala yahtadun wọn àṣìṣe lójú ọ̀nà wọn àṣìmọ̀nà ìyẹn láyà tá a fi mọ̀ yí pé èèyàn ò lè gbé làákàyè èèyàn wá gbé sórí ọ̀rọ̀ ọlọ́run bákan náà a tún gbọ́dọ̀ mọ̀ pé alḥaramu hukmun shamilun abadiyyun thabitun bil man'i alladhi la rukhsa fi ìta ń pè ní haram òfin kan tó fẹsẹ̀ rinlẹ̀ pé ẹ má ṣe nǹkan báyìí tí ò sàmójúkúrò bẹ́ẹ̀ ní tí ò lámójúkúrò khasallahu bi nafsahu asra ọlọ́run nìkan ló mọ̀ọ́mọ̀ fi ṣàrẹ̀ ẹlẹ́ṣà ló fi já sí pé tá a bá lọ sínú suratu nahl aya one sixteen ọlọ́run sọ fún wa wípé wala taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun wa hadha haramun litaftaru ala Allahil kadhib. إن الذين يفترون على الله الكذبة لا يفلحون سورة النحل آية 116 ọlọ́ni wọlé ẹ̀tẹ̀kùlù ẹ gbọ́dọ̀ sọ ẹ̀sìn má máa sọ lima tasifu alsinatukumul kadhiba ní tó já sí pé ẹnu ara yín lè fi wí síta àmọ́ lọ́dọ̀ èmi ọlọ́run irọ́ ló bọ́ sí kí nìdí láti máa sọ pé hadha halalun kó máa jáde lẹ́nu yí pé nǹkan báyìí halali ni tàbí nǹkan báyìí haram ni litaftaru alallahi alkadiba léyìí tó sì fi ń já sí pé ẹ fi ń dàdà parọ́ mọ́ lọ́ọ̀ni ọlọ́ọ̀n nìkan ló lágbára kó sọ pé haram òun nìkan náà ló lágbára kó sọ pé halal ọlọ́run wá ní èrè àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ innal ladhina yaftaruna alallahi alkadiba àwọn tí wọ́n bá dáadáa parọ́ mọ́ lọ́hùn yìí la yuflihun wọn ní jèrè wọn ní jẹ èrè bọ́lọ́n bá ti lẹ́yìn ò ní jèrè kò lè jèrè náà nìyẹn a rí i pé lára nǹkan tá a fi lè mọ̀ wípé àwọn ànábì ọlọ́run gan ò lè sọ nǹkan dè wọ̀ ọlọ́run dídí sọ fún Muhammad nínú suratu tahrimi ayé aláwọ̀kọ́ ya ayyuhan nabi ìran nabi lima tuharrimu ma ahallallahu lak kílódé tó o fẹ́ sọ di èèwọ̀ fúnra rẹ̀ ìǹtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ọ lẹ́yìn tó ń fi hàn yìí pé ànábì ọlọ́run fún rẹ̀ kò lè ṣe kíni o kò lè kọ kò lè sọ nǹkan dẹ̀ wọ̀ náà a wá rí pé wal muharramat quyudul kayl as-sulukul insan àwọn nǹkan tá a ṣe léèwọ̀ yẹn kuyudu ni kayl as-suluk yìí tá a fi ń de ìwà ọmọ ènìyàn mọ́lẹ̀ pé ibi yìí ò lè débẹ̀ ibi yìí ò lè débẹ̀ àmọ́ òfin Ọlọ́run olóye tó fi ṣe tó sì já sí pé gbogbo nǹkan rẹ̀ kò kọjá mẹ́rìnlá. Naam, alákọ̀ọ́kọ́ gbogbo níta bá wá kà yìí ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti ṣe kinní kan léèwọ̀ lẹ́yìn tàbí kẹ́nìkan ló ń fẹ́ ṣe kinní kan lẹ́tọ̀ọ́ lórí ẹ̀. Alákọ̀ọ́kọ́ ashirku billah tí gbogbo ayé mọ̀ ìmú nǹkan mi ìmọlọrun ìpè nǹkan mi ìlọlọrun ṣírkù ashirku billah ashirku billah náà ni ká máa fi nǹkan jọ Ọlọ́run ká máa fi kinní kan kẹgbẹ́ Ọlọ́run ká máa fi nǹkan kan ṣe dédé Ọlọ́run bọ́lọ̀ ń ṣe ń sọ pé lam yakun lahu kufuwan ahad eléyìí pọ̀ nínú ọ̀rọ̀ ẹnu gbà míì tá a máa ṣì wí tá a máa ṣì sọ bẹ́ẹ̀ níbi bọ́lọ̀ ń ti tó kódà ń jọ́ míì ma qaddarullaha haqqa qadrihi ashirku billah ká máa ṣàròyé púpọ̀ shirku yìí a rí àyà tó ṣe léèwọ̀ fún wa tá a bá lọ sínú suratul an'am àyà one fifty one that is Quran six ọlọ́run ní ra ànábì kúl sọ fún wọn pé ta'alaw ẹ wá atlu ma harrama rabbukum alaykum ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín kí n kà fún yín kí n tọ́ fún yín ẹ jẹ́ n wí fún yín ma harrama alaykum rabbukum alaykum ìntọ́lọ́wọ̀n bá yín ṣe léèwọ̀ fún yín atlu ma harrama rabbukum alaykum kí n ṣàlàyé àwọn ìntọ́lọ́wọ̀n bá yín ṣe léèwọ̀ fún yín alla tushriku billahi shay'a Allah tushiriku bihi shay'a ẹ má fi kinní kan ẹ má fi jọ Ọlọ́run ẹ má fi kinní kan ẹ má fi kẹgbẹ́ Ọlọ́run la insana ẹ gbọ́dọ̀ fi èèyàn jọ la hayawanan la shajaran wala hadidan wala jabalan wala madadan nǹkan kan ò gbọ́dọ̀ kẹgbẹ́ Ọlọ́run lọ́dọ̀ yín lọ́lọ́run fi ń sọ fún wa pé innahu man yushrik billah ẹni yóò tó bá ní kinní kan tó fi kẹ́gbẹ́ ọlọ́run qad harrama Allahu alayhi al-jannata ọlọ́run ti sọ àlìjánná di ìwọ̀ fún irú èèyàn bẹ́ẹ̀ wa mahwahu an-nar iná ní lọ kò sí tó lè yẹ èèwọ̀ ni kéèyàn máa sin lọ́hùn kó tún ní nǹkan mí ń kọ̀rọ̀ tó máa fi kẹ́gbẹ́ ọlọ́run ṣírkù yìí òun láwọn bàyáàni míì tó kún tá a gbọ́dọ̀ ṣọ́ra ń bẹ̀ bíi àbí shirkil qawl ẹbọ níbi ọ̀rọ̀ sísọ uh, shirkul okmi níbi à ń dájọ́ ẹbọ náà ní kẹlòmíì máa tún mú ara mọ à òun fi rẹ kẹgbẹ Ọlọ́run òfin ẹlẹ́ẹ̀kejì òun ni uququ liwalidayn uququ alwalidayn kéèyàn pa òbí tì tàbí kéèyàn ṣe òbí níṣekúṣe níbi hukukul walidaini yìí ẹ rí wípé lénìí ọ̀pọ̀ mùsùlùmí ló jìn sínú hukukul walidaini níbi òbí. tàbá wo ẹ dákun torí ọlọ rẹ pé ẹnìkan ń báyìí kò ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú méje nítorí Ọlọ́run ẹ dákun. Thank you. ń ṣe fún wọn bí ni wọ́n ń jẹ. naam ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú naam ẹ rí i pé ẹlẹ́ẹ̀kejì òun ni uququl walidayn nínú òfin Ọlọ́run kéèyàn máa pa ìyá àti bàbá tì kéèyàn máa ṣe òbí níṣekúṣe tá a bá wo ọ̀rọ̀ òbí nínú Islam pàápàá nínú alukur'an ọlọ́run máa ń fi ọ̀rọ̀ òbí ó máa ń fi ti sọ̀rọ̀ ààrẹ níbi ẹ̀sìn ó máa ń fi ti síbi ọ̀rọ̀ ẹ̀sìn tá a máa fi mà pé títọ́jú òbí ẹ̀sìn ni lọ́dọ̀ ọlọ́run èèyàn ò gbọ́dọ̀ mọ́ tọ́jú òbí àìtọ́jú wọn èèwọ̀ ni ló fẹ́ pé tọ́lọ́ tàbá òkú Suratul Isra ayah twenty four twenty three àìbọ́lọ́ ni wa qada rabbuka alla ta'budu illa iyyah òfin Ọlọ́run ti pa láṣẹ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run nígbà tí ó sọ ní wabil walidayni ihsana ìyá àti bàbá yín ẹ ṣe dáadáa sí wọn ó sọ lọ ó sọ lọ ó sọ lọ gbogbo àwọn wàtá gbọ́dọ̀ wù sí wọn nígbà tí ó tún sọ ó ní wa abudullaha nínú suratu nisa aya thirty six ẹ máa sin lọ́hùn wala tushriku bihi shay'a ẹ má pa nǹkan kan mọ́ wabil walidayni ihsana ìyá yẹn fi hàn pé ó mú òbí ó ń fi sẹ́gbẹ́ ìjọsìn kéèyàn lè mọ̀ yí pé lẹ́yìn ọlọ́run ìyá àti bàbá ló kàn bẹ́ẹ̀ náà wà kọ́ra ní ṣukuru lahuma bi ṣukuri tí ó bá sọ̀rọ̀ ọpẹ́ dúdú fúnra rẹ̀ yóò fi ọpẹ́ dídá tàwọn òbí yóò fi sẹ́gbẹ́ tòun tó jẹ́ tọlọ́run tó bá wo suratul Luqman aya fourteen ó ní anishkuruli wàlíwàlídẹ́yìká máa dúpẹ́ fún mi kó máa dúpẹ́ fáwọn òbí méjèèjì ìyẹn fi hàn pé bọ́lọ́run ṣe bàbàrà ara rẹ̀ náà ló bàbàrà àwọn òbí méjèèjì yẹn ó ní wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bi ilmun ibi kan ṣo náà ló lè ti ya pa wọn ni pé tí wọ́n bá gbà ọ nímọ̀ràn wípé wá pa nǹkan míì pọ̀ mọ́ lọ́hùn tọ́lọ́hùn ṣe léèwọ̀ àkọ́kọ́ yẹn fala tuti'huma má tẹ̀lé àwọn méjèèjì wa sahibuhuma fi dunya ma'ruf àmọ́ má yẹra fún wọn títí láéláé o gbọ́dọ̀ bá wọn ṣe tó fi kú ni ihun tó lè mú ọmọ tí ó fi lóhun ò ní bóbi ṣe la ilaha illallah kò sí léni tó fi wá di pé léni ọ̀pọ̀ àwa mùsùlùmí la wá bàjẹ́ ń bẹ̀ lórí à ń ṣe islam ẹlòmíì ò bá ya rẹ̀ ṣe kò bá bàbá rẹ̀ ṣe kò bẹ́gbọ́n ṣe kò bẹ́gbẹ́ ṣe kò bá ara ṣe mọ́ lórí islam tọ́lọ́run dẹ̀ ń jẹ́ kó yé wa pé sọ̀híbù umma ọlọ́run fúnra ẹ̀ ní sọ bẹ́ẹ̀ o sọ̀híbù umma fi dúnìyà màrúfà rí i pé láyé yìí ó bá wọn ṣe màrúfà pẹ̀lú dáadáa gbogbo ohun tó bá ń jẹ́ dáadáa láyé ló gbọ́dọ̀ ṣe fún wọn kódà imaya bulgana indakal kibara kódà àwọn bá dàgbà sọ́dọ̀ rẹ̀ kó jẹ́ nìkan nú wọn àbáwọn méjèèjì ó ní la taqul lahuma uffin mọ́ tí ó bà wọ́n nú jẹ́ la tanharhuma má jagbe mọ́ wọn wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ alápínlẹ̀ ọ̀rọ̀ ni kó máa sọ fún wọn wajna' lahuma waqfid lahuma jana adúlé mina rahma gbogbo bó ṣe tó yẹn rẹra rẹ lẹ fún wọn mina dúlé kó o má jámọ́ nǹkan kan níwájú wọn. waqu rabbi irhamhuma kama rabbayani sagira wà á ní ọlọ́run mi bí wọ́n ṣe tọ́jú mi kékeré náà ni kó bá máa kẹ́ wọn nígbà tán bá wà láyé náà bàtú sí láyé mọ́. wo anabi ibrahim alayhi salam tòun ti bí bàbá rẹ̀ tó jẹ́ kẹfìrí tó ibrahim ò torí ẹ̀ yẹra fún títí tó fi dójú kú kò yẹra fún bẹ́ẹ̀ la rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà ní Muhammad sallallahu alayhi wa sallam sáwọn tí wọ́n bí léni ewu àwa tá a lá ń ṣe Islam sínú ilé tá a ti jáde sínú ọ̀ràn tá a ti jáde sínú òbí tá a ti jáde kódà àwọn tá a jọ ń ṣe Islam tá a jọ ń kírun nítorí wọn ní rúgbọn àdáhùn sálámà wọn nítorí pé borun ẹlòmíì ò kanlẹ̀ bíi tiwa àdáhùn sálámà wọn nítorí pé lòmíì ìṣòkòtò ẹ̀ òfò sókè àdáhùn sálámà wọn nítorí pé lòmíì ò sí nínú ìjọ tàbí ìran tàbí mẹ́nìhàjù kan tàbágbékalẹ̀ kan tá a wà tàbí làákàyè kan táwọn àfáà kan kó jọ tá à ń lò torí pé wọn sì ń bẹ pẹ̀lú wa ọ̀tá là ń bá wọn ṣe àárí wọn ṣẹlẹ́sìn kódà ẹ wo bọ́lọ̀ ń ṣe ń sọ̀rọ̀ òbí ọlọ́run fi ìtọ́jú òbí ó fi ṣe ẹ̀sìn ó ní wábìlìwálìdẹ́yìn ihsana ẹni ṣkúrìlì wàlìwálìdẹ́yìká máa dúpẹ́ fún mi tá a fi rínú àwọn ànábì ọlọ́run tí wọ́n tún ń tọrọ lọ́dọ̀ ọlọ́run pé awzi'ni an ashkura ni'mataka alayya wa ala walidayya. so so tí wọ́n fi ń tọrọ báwọn lè báwọn ṣe lè móore táwọn oníṣẹ́ aláìmoore sọlọ́run lórí ọ̀rọ̀ òbí àwọn àti lórí ọ̀rọ̀ ara wọn lé ní làwáyà ẹ̀sìn ò lápá lára wa àsorí ẹ̀sìn kodò ọ̀tọ̀ ní tẹ́sìn ń wí ọ̀tọ̀ ní táwa náà ń sọ kọ́lọ̀ǹkó làwọn bẹ̀ òfin ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó jẹ́ èèwọ̀ òkókó lè wà àlìdẹ yìí ìyẹn ni pé tárìkù lè wà àlìdẹ yìí kéèyàn pa òbí tì kó o má pọn òbí lé kó o má rí wọn sí nǹkan kan kó o má yẹyẹ wọn kó o má jẹ nǹkan lọ́dọ̀ ẹ kó o má níwúlò lọ́dọ̀ ẹ torí pé lómi ìfẹ́ lọ́kọ eré social media yìí náà láti ń gbọ́ pé àwọn kan ṣe súnà títí wọ́n sì gbé ìyá wọn lọlé ẹjọ́ láwọn tó lọ́wọ́n ọba ní ká lọ gba ìsìn lọ́dọ̀ ẹ̀yìn wípé fáńkì òhúnná bí ìdní àlè ìnà ẹ lọ́ọ́ fẹ́ wọn lọ́dọ̀ àwọn èèyàn wọn pẹ̀lú yọ̀ǹda àwọn tí wọ́n ní wọ́n àwọn tó wá ní wọ́n ní àtún wá gbé wọn àlàáfẹ́ ran wọn lẹ́wọ̀n adẹ́ni Islam náà là ń ṣe àìmọye irú àwọn èèyàn bẹ́ẹ̀ táwọn èèyàn jí gbé sá lọ lórúkọ ẹ̀sìn àìmọye àwọn fatuwa là ń gbọ́ lórí social media tí bàbá rẹ bá jó ní jálàbí tó bá kú mọ́ sí jẹ́ owó ni torí pé kì í ṣòkú Islam lóríṣiríṣi àwọn fàtùwá tó já sí pé àáfàá tó sọ ẹ ti mọ̀ pé làákàyè ẹ ti kọrí sẹ́yìn ọmọ tó bá lò náà òun náà lè ṣe oríire láyé àti lọ́run torí pọ́rọ̀ òbí ju bẹ́ẹ̀ lọ kódà kó jẹ́ kèfèrí kó jẹ́ babaláwo Ibrahim alayhi salam bàbá rẹ̀ tì Sayyidina Ali kò pa bàbá rẹ̀ tì anabi Muhammad kò pa àwọn òbí ẹ̀ tì anabi Ibrahim kò pa àwọn òbí ẹ̀ tì níbulẹ̀ yìí ti wá rí kéwù títí ṣe jámíà abúlẹ̀ ti rí jámíà Nàìjíríà ni abita abroad àbí jábí àṣàlàngá tí wọ́n ti làákàyè yín mọ́ kọlọ́n kó làwọn bẹ kó ṣàánú fún wa òfin ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó jẹ́ haram haram ni kí èèyàn pa òbí ti ní gbogbo ọ̀nà ìbáàjẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ṣe islam wọ́n ṣe islam ìwọ kọ́ ló ní islam ọlọ́run ló ní fún wọn lẹ́tọ̀ọ́ wọn ọlọ́run ní sahibu uma fi dunya ma'rufa láyé yìí o ò gbọ́dọ̀ tọ́jú wọn lójú kú ni kódà kan jẹ́ káfìrí bá nàbì ti tọ́jú àwọn tí wọ́n ní dójú kú nam ẹlẹ́ẹ̀kẹta tó ń jẹ́ haram òun náà ni qatlul awladi min imlakin aw khashiyat imlakin kéèyàn pa àwọn ọmọ tó bí látara àìní tàbí ìbẹ̀rù òṣì ọlọ́run sọ yẹn náà nínú al-Qur'an tá a bá wo suratul an'am aya one fifty ni wala taqtulu awladakum min imlakin nahnu narzuqukum wa iyyahum ọlọ́ni ẹ má pa àwọn ọmọ yín o min imlakin nítorí àìní nahanu narusukukum tóra wà làwa ń gbọ́ jíjẹ mímu yín wa iyyahum àti tàwọn náà àwa làwọn máa gbọ́ kìí ṣe yìí léni ẹ rí i pé ọ̀pọ̀ ló ń pa àwọn ọmọ eléyìí yàtọ̀ sí eh, kílẹ̀ tí ń pè family planning family planning wà ní Islam à ń padà bọ̀ wá tírètì yẹn ó lè jẹ́ lẹ́yìn tọ́pìkì eléyìí àyè wà fún kéèyàn plan tàdídù násìlì ni wọ́n pè so àbí tenzim ìfètòsọ́mọ bíbí aw tàdíd tàbí kápá àlàsì pé ẹnu wọn bá ń tí mo fẹ́ bí nìyí wa ma tasha'una illa an yasha Allah tọ́lọ́n bá ti ní ẹnu wọn bá ń tó bínú ẹnu wọn bá ń tó bínú ọwọ́ ọlọ́run ló wá kù sí so kò sí ń tó burú nu family plan ọ̀rọ̀ ń bọ̀ lórí ìhun a lórí ẹ̀ àmọ́ káwá bí ọmọ ká wá pa min imlak nítorí àìní ọlọ́run ní ká má pa àwọn ọmọ wa bóyá ńgbà ó ti wá dọmọ káyàṣẹ wa lọ boyún yẹn jẹ ìyẹn wòye ṣe tanzimu mọ́ ìyẹn wòye ṣe tahadidu mọ́ ìyẹn wòye ṣe bá ń fàlà sọmọ bíbí mọ́ à ń pa ẹ̀mí nìyẹn so àwa là ń gbọ́ jíjẹ mímu yín àti tàwọn náà èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin al-iqtirabu min al-fawahish àwọn ìwà àbàjẹ́ àwọn ìran ìwà àbàjẹ́ yìí tó ló ń ṣe léèwọ̀ yìí náà ni ká súnmọ́ obìnrin àìtọ́ ká súnmọ́ ọkùnrin àìtọ́ èyí tẹ́ ń pè ní lesbianism nínú ẹ̀ náà ló wà kọkùnrin máa fẹ́ ọkùnrin gay nínú ẹ̀ náà ló wà kọkùnrin máa bá ewúrẹ́ ẹranko sùn nínú ẹ̀ náà ló wà so pẹ̀lú gbogbo àwọn àwà tó jẹ́ fàwa hẹ́ṣù bẹ́ẹ̀ ìkànnù ṣàwọn pé gay tọkùnrin yóò máa súnmọ́ ọkùnrin tóbìnrin yóò máa súnmọ́ obìnrin tọkùnrin yóò máa súnmọ́ ọkùnrin láwọn ọ̀nà tí ò tọ́ àwa iṣu làwọn yẹn tàbí ká súnmọ́ súnmọ́ ẹranko gbogbo táwọn èèyàn ń ṣe lónìí ìran àfàwà iṣu nìyẹn tọ́lọ́hún sọ fún anú alukur'an wípé suratul an'am aya one fifty one wípé wala taqrabul fawahisha gbogbo irú àwọn fawahishi bẹ́ẹ̀ ẹ má dédìé ẹ̀ ìwo ni kọkùnrin máa súnmọ́kùnrin kóbìnrin máa súnmọ́bìnrin kọkùnrin tún máa súnmẹ́ranko inna lillahi wa inna ilayhi raji'un àti máa súnmọ́ra ẹni lọ́nà àìtọ́ fawahish ní gbogbo àwọn yẹn òfin kan tó dé wọn nù la taqrabul fawahisha ẹ má dé díẹ̀ ma za'aru minha yálẹ̀ èyí tó fojú hàn ń bẹ̀ ní o wà ma batana àti èyí tó fara pamọ́ ma batana màdọ́hárọ́ wà máa bá tọ̀nà dé pé àwọn èèyàn níbàṣepọ̀ pẹ̀lú ajá torí pé wọ́n bù wọ́n lówó hádà minal fawahish haram gbogbo orúwo náà fawahish bẹ́ẹ̀ haram ni. ó ti ń di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún kọ́tìlù nafs pípa ẹ̀mí ẹ̀mí kò jọ wá lójú lórílẹ̀‐èdè yìí mọ́ kódà kò jọ àwọn ẹlẹ́sìn lójú gbogbo ìdájọ́ wa pípa pípa pípa pípa ni tí ó sì sí ìdájọ́ ká pààyàn ní islam kò ẹyọ kan tá a fẹ́ mú wa iná nínú suratul an'am aya one fifty one ọlọ́ni wala taqtulu nafsa allati harrama illa bilhaq ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí èyí tọ́lọ́wọ́n ọba mi ti ṣe léèwọ̀ illa bilhaq àyàfi tẹ̀mí náà bá gba ẹ̀mí tó fi ń já sí pé anafsu bí nafsi so ìyẹn jẹ́ bẹ́ẹ̀ so ẹ̀mí ó gbọ́dọ̀ pàtàkì lọ́dọ̀ wa torí pé ntọ́lọ̀ ń sọ fún wa ni pé mọ̀nkọ́tàlá nafsan bí yẹn bá pa ẹ̀mí kan fáka anamá kọ́tàlá nasa jami'an ó dàbí ẹni tó pa gbogbo ẹ̀mí pátápátá ni ó pa gbogbo èèyàn bẹ́ẹ̀ náà bí yẹn bá yí ẹ̀mí kan ó dàbí ìgbà tó yé gbogbo ìran èèyàn ni bẹ́ẹ̀ mi ṣe pàtàkì lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run ṣe tọ́jú ẹ̀ síbi tá a ti ní rí àmọ́ lónìí kò jọ wá lójú à ń gbà bí ìgbà téèyàn ń pa ìṣinṣin ni kọ́lọ́n kó là wá ń bẹ̀. náà ẹlẹ́ẹ̀kẹfà akílùmọ́lẹ̀ lè tì ìmá jẹ owó ọmọ òrukàn haram ni haram ni suratul an'am aya one fifty two ọlọ́ni wàlá takarabu mẹ́lẹ́lẹ́yẹtì mi illa billati hiya ahsan ẹ má máa jẹ owó àwọn ọmọ òrukàn ẹ má dédé ẹ o owó ọmọ òrukàn ẹ má dédé ẹ o illa billati hiya ahsan àyàfi èyí tẹ́ ẹ bá fẹ́ ná láti fi tọ́jú ọmọ náà tẹ́yìn ò ní àtàyàbòlóga àṣọdá tí ó fi dàgbà tó wó yẹn ó fi bọ́ sọ́wọ́ rẹ̀. la taqrabu mal al-yatimi ọlọ́run gan sọ fún wa pé innal ladhina ya'kuluna amwala liyat àbí innal ladhina ya'kuluna amwala hmm. bọ́lọ́n ṣe innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira tí n bá ṣe ayé àyàn ó ṣe àṣà fún mi. so ọlọ́run jẹ́ kó wa pé alladhina ya'kuluna amwala liyatama zulman àwọn tí wọ́n bá ń jẹ owó ọmọ òrukàn níjẹ tàbùsí innama yaakuluna fi butunihim nara wọ́n ń jẹ iná síkùn ara wọn ni wa sayaslawna sa'ira wọ́n ó sì padà wọ iná yẹn náà túláàsì ni ọlọ́run ní wala taakulu wala taqrabu malal yatimi ẹ má jẹ owó ọmọ òrukàn illa billati iya ahsan hatta yabluga ashudda àyàfi tẹ́ ẹ bá fẹ́ ná lórí ìṣẹ̀mí ọmọ yẹn títí tó ọmọ yẹn ó fi dàgbà bóyá yóò sanwó léwé yóò sanwó ilé ẹ̀kọ́ ẹ sanwó jíjẹ rẹ̀ ẹ sanwó mímu ẹ lè fi lè fọwọ́ kàn kó tó dàgbà tí o bá sì yẹn ẹ lè fọwọ́ kàn owó ọmọ òrukàn haram ni suratul anam aya one fifty two òfin kan nìyẹn bákan náà alagishu bilkeil wal mizan ìmọ̀ jàǹbá àwọn èèyàn níbi òṣùwọ̀n àti òdiwọ̀n òṣùwọ̀n àti òdiwọ̀n tó bá wọlé nísìn ó rí i pé one two three four five six seven ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ìmọ̀ jàǹbá àwọn èèyàn níbi òdiwọ̀n àti òṣùwọ̀n kò sẹ́nìkan tó fẹ́ mórí bọ́ ńbẹ̀ nàìjíríà mọ́ tọ́lọ́hún sọ fún wa wípé wọlé awful kayla awful kayla ẹ̀wọ̀n òṣùwọ̀n àtòdìwọ̀n ẹ jẹ́ ó pé bílẹ̀ kristi la nukallifu nafsan illa wus'aha àwọn ọlọ́run kì í la òfin kan bọ́ ènìyàn lọ́rùn illa wus'aha àfi ká mọ̀ pé òfin ni òfin tó rọ̀ ọlọ́run láti lò ní kí ló wà ń bẹ̀ lénìí ọlọ́run tó sọ fún wa nínú alukur'an níbi kan wípé wailun lil mutaffifin orí burúkú òfò ìyà àdánù ègbé ń bẹ fáwọn tí wọ́n máa dín òṣùwọ̀n àwọn olùwọ̀n òṣùwọ̀n tí wọ́n máa wọ̀n nì. at thirty fifth wọ́n máa ń dín òṣùwọ̀n àwọn èèyàn ó ní alladhina idha talu ala nnasi yastawfun táwọn bá fẹ́ lọ wọn ọjà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n gbà á ní pípé táwọn bá fẹ́ lọ wọ́n wà pípé ni wọ́n gbà rẹ sí báàgì pípé ni wọ́n gbà rẹ sí àpò ẹ̀wà pípé ni wọ́n gbà àpò àgbàdo àmọ́ ìdáká ìlúhùn awùwàzànóhùn táwọn bá fẹ́ ṣòdiwọ̀n rẹ̀ tán fẹ́ wọ̀n fáwọn èèyàn yestofun wọn wà bẹ̀rẹ̀ sí ni máa dín nàìjíríà bàjẹ́ débi pé àwọn èèyàn ra ẹ̀pà tí wọ́n ti dì tí wọ́n tà wọ́n tún wá ń yọ mẹ́ta mẹ́ta mẹ́ta lórí ẹ̀pà yẹn wọ́n tún wá dì síbòmíì àwọn èèyàn ó ra ṣúgà lẹ́yìn tí wọ́n bá ra ṣúgà tán wọ́n tún wá dà sínú abọ́ wọ́n wọ́n mi sí ṣúgà yẹn kó tún lè wú ṣúgà yẹn ò wá ní ṣe irú iṣẹ́ tó fẹ́ ṣe wọ́n wá máa ṣàṣọrùn wọ́n ń ṣe níbi ráìsì wọ́n ń ṣe níbi ẹ̀wà gbogbo nǹkan oṣù wọn láyé làbàjẹ́ nàìjíríà ọlọ́ni ìdàkẹ́lùhùn awọ́sánù táwọn bá fẹ́ wọ́n wọ́n fẹ́ ṣòdiwọ̀n rẹ̀ fáwọn èèyàn yẹ́sítẹ́wò fún wọn wà dínkù ọlọ́ni aláyàzónà ọláìkà ànàhùn mẹbàọ̀sùn ṣáwọn eléyìí wọn àti ẹ̀kí ń rò pé ọlọ́run ó gbé àwọn dìde ń jọ kan lìyẹ́wòmí àdéhìmí lọ́jọ́ tó ní agbára wẹ́yí ló ń ya ọmọ ìdín lẹ́lẹ́mọ̀kàdìbìn ọjọ́ tó pọ̀ ó ibú ọlọ́mọdé aṣorí ibú ń jọ́nà ọlọ́ni àwọn wòlìmẹ̀zẹ́n bílkìstì ẹ̀wọ̀n òdiwọ̀n àtòṣùwọ̀n ẹ̀wọ̀n ẹjọ́ pé ẹ má dínkù mọ́ kò ní káyé èèyàn dùn sí i kò sì ní káyé èèyàn dín sí i eléyìí ti wà nínú ìṣẹ̀mí ayé wa. gbogbo nǹkan tá a bá ti rà dé lọ́jà la fẹ́ jí lórí ẹ̀ á jí ẹ̀tọ́ àwọn èèyàn pamọ́ àwa sì lọ rà á ní pípé torí kó wà lè pọ̀ náà ẹlẹ́ẹ̀kẹjọ náà ni ṣahadatu zo kéèyàn máa jẹ́rìí èké ẹ̀rí èké tábà wọnú alukur'an suratul an'am aya one fifty ọlọ́ni wa idha qultum tẹ́ ẹ bá fẹ́ jẹ́rìí fa'dilu ẹ ṣe déédéé walau kana dha qurba kódà kó jẹ́ mọ̀lẹ́bí yín ó jẹ́ kí n máa rántí ọ̀rọ̀ kan ustaz Labaika the Christ Jami Adégúnwà ọlọ́mọba wa ṣàlékún dáadáa fún ó ti tó bí ọdún méjì tó ti ń pe àwọn àfáà méjì kan wípé ńgbà táwọn lọ Àbújá lórí ọ̀rọ̀ captain kò ṣe captain ó ní ustaasu alukutubi ó wà ń bẹ ó ní ustaasu fọlọ́nṣọ́ ó wà ń bẹ bọ́ nínú òfin tó bá ti ń pè èèyàn lórí ìjẹ́rìí ẹni ò tún gbọ́dọ̀ fi ìjẹ́rìí pamọ́ mọ́ nínú táwọn náà ké tí wọ́n sì túmọ̀ àfa yìí dẹ̀ ń pè wọ́n fún jẹ́rìí lórí ọ̀rọ̀ tí gbogbo ayé ń dààmú pé wọ́n wà ń bẹ la bábọ̀ ń bẹ la sọ ń bẹ títí dòní ما رأينا الأستاذ القطب أن يخرج ويقول شيئا عن ذلك àfa ìdákẹ́ni kò wí nǹkan kan lórí ẹ̀ béèyàn bá jó lódodo kì í ṣe bẹ́ẹ̀ béèyàn bá jáfẹ́ ẹ̀sìn kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làfa àfọlọ́nṣọ́ nìyẹn àfa yìí ń pè pé òun náà wà ń bẹ́ẹ̀ ń jọ́ náà لماذا لم يخرج kílé tóun náà jáde wa yaqulu linnasi ma yasma' fi dhalika al-yawm kóun náà sọ ohun tó gbọ́njọ́ náà ń bẹ́ẹ̀ kó sọ síta gẹ́gẹ́ bí olótìtọ́ ènìyàn torí pé àwọn méjèèjì ọlọ́run máa pè wọ́n jáde lálẹ́kì àmọ́ pé kí nìdí tẹ́ ẹ fi sọ̀rọ̀ torí pé tí wọ́n bá ti pé mùsùlùmí jẹ́rìí sọ̀rọ̀ kò gbọ́dọ̀ má jẹ́rìí sí àmọ́ àwọn méjèèjì sàkátà wákàtàmà wọ́n dákẹ́ wọ́n fọ̀rọ̀ náà pamọ́ eléyìí ò tọ́ sí mùsùlùmí tó sì jóni dáwà. fa idha qultum fa'dilu tẹ́ ẹ bá fẹ́ jẹ́rìí ẹ ṣe déédéé ẹ sọ títọ́ ìyẹn ni pé ṣahadatu zor ló fi já sí pé nínú àdìsù kan gbà tọ́mọ̀ sàlám sọ̀rọ̀ ó ní ala ukhbirukum bi akbaril kaba'iri thalatha ẹ jẹ́ kí n fún yín ní èyí tó tóbi jù àwọn ẹ̀ṣẹ̀ ńlá mẹ́ta ó ní al-ishraku billah ìpa nǹkan pọ̀ mọ́ Ọlọ́hun wa ìṣèyá àti bàbá níṣekúṣe nínú ẹ̀ náà ni kéèyàn náà wọn kó gbá wọn lójú kó torí tìrí kó sọ̀rọ̀ sí wọn kó yẹ̀yẹ́ wọn kó pa wọn lẹ́kún fún àmọ́ ń sábà ṣe léni. ẹlẹ́ o ṣe àdàtú zoro ó wà ní ìjẹ́rìí èké ìjẹ́rìí èké ó wá sọ bẹ́ẹ̀ títí dé pé a fẹ́ wò pé àlẹ́ ìtawó sákàtà ṣé kò ní dákẹ́ mọ́ ni. ìjẹ́rìí èké èèwọ̀ ni nínú òfin ọlọ́run. bákan náà naqdul ahad kéèyàn máa yẹ àdéhùn pàápàá àdéhùn téèyàn bá ṣe nítorí tọlọ́hun ìyẹn wọ́pọ̀ lára wọ ọ̀pọ̀lọpọ̀ pàápàá afa inshallah ta'ala lóṣooṣù a máa fún yín lóye báyìí ẹ máa fi ṣe dátà a máa fún yín lóye báyìí ẹ máa fi ṣe dátà àwọn ẹlòmíràn máa ṣàdéhùn oríṣiríṣi níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ mọ́ṣáláṣí nígbò báyà wọ́n kàn bírèkì ẹni imma li hajatin aw li shay'in àbí nítorí kankan wọn ní rò pé àwọn bọ́lọ̀ ń ṣàdéhùn ni o bóyá ó ṣeé ṣe kí wọ́n rí láì fi kàn lọ́dọ̀ àfọ̀ndáwà ẹ̀ àbí nǹkan míì tí ò tẹ́ wọn lọ́rùn mọ́ wọn wà yẹ àdéhùn náà ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ìwọ ni yíyẹ àdéhùn tó o ṣe pẹ̀lú ọba ààrẹ ìwọ ló ṣe wọn àfọ̀sí ẹ làlùkùránì fi ń sọ fún wa pé lè má taquluna ma la taf'alun kí ló yẹ tẹ̀ ń sọ ní tẹ́ nílé ṣe kabura maqtan inda Allahi ẹ̀ṣẹ̀ tó tóbi ní lọ́dọ̀ ọlọ́run o an taqulu ma la taf'alun kò sọ pé ó máa ṣe nǹkan kan kó wá padà mọ́ ṣe mọ́ lèèyàn máa fi bẹ̀ lọ ọlọ́run àdéhùn tá a ṣe tá a nílè múṣẹ ọlọ́mọjà á ṣe tó bá wá já sí pé tàyèsí ni téèyàn ti ṣe lóye báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ tó bá wá di pé ó kéré sí bó o ti ń rí dá padà sí bó o ti mọ̀ ó wá dá padà sí bó o ti mọ̀ lápẹẹrẹ òun fifty làdéhùn tó ń ṣe tẹ́lẹ̀ Into tó wá rí ògbé fifty mọ́ àmọ́ ó gbé twenty gé e padà sísàlẹ̀ ọlọ́run ti rà níyàn rẹ̀ wàá gbọ́ ń tọ́lọ̀ ń sọ náà Al-Qur'an ọlọ́ni wẹ́bi àdìlẹ́hì ọ̀fù Suratul An'am àyà one fifty two ó rí pé gbogbo àwọn àyà yìí An'am An'am An'am Qur'an sixty ni àdéhùn ọlọ́run ẹ̀ múṣẹ́ o wẹ̀bi àdìlẹ́hì ọ̀fù àdéhùn ọlọ́run ẹ̀ máa múṣẹ́ o wẹ̀bi àdìlẹ́hì àdéhùn tẹ́ ẹ ṣe pẹ̀lú ọlọ́run ẹ máa múṣẹ o kódà ẹ mọyé kódà ẹlòmíì ẹlòmíì nínú àwọn ẹlòmíì nsìn tó ń ṣàdéhùn fún wa pé a máa ràn yín lọ́wọ́ kódà ó lé lọ́dún kan tá a ti gbúrò ẹlòmíì sòtáàsì yìí máa ṣàdúrà fún torí pé ńgbà ẹni téyàn ò rí ó ṣòro fún kọlọ̀mbà wa ṣíjú àánú owó kó wa kó ṣe dáadáa fún wọn. bẹ́ẹ̀ náà láàrin inú àdéṣù ànímísàsílámù yìí àmì téèyàn ó fi mọ mọ̀nàfìkì mẹ́ta ni ìdá hadatha kadhaba tó bá sọ̀rọ̀ irọ́ nípa wa ìdá wa'ada akhlafa tó bá ṣàdéhùn yóò padà yẹ wa ìdá tumina khana tẹ́ ẹ bá fọkàn balẹ̀ sí yóò jàǹbá yín ọlọ́run kó là wà ń bẹ̀. níbì kan ó ní ya ayyuhalladhina amanu awfu bi ahdillah awfu bi ahdikum ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ awfu bi ahadillah ẹ pé àdéhùn tẹ ẹ bá ṣe fún Ọlọ́run ṣe ẹ rẹsàn tèmi náà ṣàdéhùn pé mi náà ó ṣe fún yín èmi náà ó pe o mi ò ní yẹ o àmọ́ tẹ ẹ bá ti yẹ èmi náà ó yẹ ọlọmọ yẹ àdéhùn lórí wa. òfin tó tún tẹ̀lé náà ni akilul maytati wad-dam wal-lahmil khinzir wal-istiqsam bil-aslam eléyìí láwọn nǹkan jíjẹ bí òkú ń bete ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ àtàwọn nǹkan tí wọ́n fi eh, ìpín ìfápín ìpín tí wọ́n fi òòṣà pín táwọn lárúbáwá máa ń ṣe tìkísà bílà islam so ìpín òòṣà suratul maida lélẹ̀ quran five ayé ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ ń dìídì sọ mbẹ̀ pé hurrimati aleikum almaitatu ọlọ́run ti ṣe léèwọ̀ fún yìí o gbogbo tó bá já sí pé òkú ń bete ni ó kú kogi fà fúnra rẹ̀ ni ẹ̀yin kọ́ lẹ pa wọ̀dẹ́m tàbí ẹ̀jẹ̀ tó jáde lára ẹran wọlé àmọ́ alkhinzir tàbí ẹran ẹlẹ́dẹ̀ wa ma uhilla li ghayri llahi bi ẹni tí wọ́n pa tí wọ́n forí rẹ̀ sọ nǹkan tí kì í ṣe ọlọ́run li ghayri llah wọ́n dìídì sọ pé eléyìí kì í ṣe tọlọ́run bóyá wọ́n fi bọ̀gún ní àbí wọ́n fi bọ òòṣà ní wọ́n máa zubi àìlẹ̀ nùsùbì àbí nǹkan tí wọ́n lọ dú sórí òkúta wọ́n dú sórí èṣù wọ́n dú sórí nǹkan wà astaqsimu bil aslam tàbí ètò já sí pé wọ́n fi asilamu ọfà ìpín ni wọ́n fi pín àwọn lárúbáwá máa fi nǹkan pín bẹ́ẹ̀ jẹ́ pé òòṣà òòṣà ni wọ́n fi pín tí wọ́n ní ìpín òòṣà rí kinní kan rí gbogbo eléyìí níbi nǹkan jíjẹ lọ́lọ́wọ́n bá ṣe lè wọ̀. bákan náà al-baghyu bi ghayri ìmọ̀ jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká máa gba nǹkan oní nǹkan ká máa gbẹ́sẹ̀ lé oppressor ká máa oppress àwọn èèyàn bí irú yìí táwọn ìjọba nàìjíríà wá ń ṣe yìí wọ́n ń fowó ọlá gbá wa lójú wọ́n ti mọ oppress wa irú ẹ̀ náà ni kọ́rúnà ṣe fún ànábì musa aleyhi salam irú ẹ̀ náà ni firaun ló ṣe fún àwọn ọmọ bànú israel àwọn oppressors àwọn aṣebi sọbidire àwọn afọwọ́lá gbánilójú àwọn tí wọ́n fẹ́ máa ń ṣe fáàsì wọn fẹ́ kẹ́lòmí ó ṣe àwọn tí wọ́n fẹ́ máa ń sọ̀rọ̀ láwùjọ tí wọ́n fẹ́ kẹ́lòmí rọ́rọ̀ sọ àwọn tí wọ́n fẹ́ máa jẹ kán fẹ́ yó wọn fẹ́ kẹ́lòmí ó yó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàtà nílẹ̀ Yorùbá oppressors ni wọ́n gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba APC lọ́wọ́ oppressors ni wọ́n kódà tó bá yẹ pé ó yẹ ká sọ ni ẹ rí i pé ńgbà tí wọ́n ní Àtíkù Abubakar ó tako ìjọba yìí lórí bí wọ́n ti ń ṣèjọba èyí tó dájú ni wípé tó bá já sí pàtíkù náà ní í ṣèjọba lọ́wọ́ tàbí ìjọba míì ni àwọn Tinubu ó ti dàlú irú kásọ gàsíkíá fúnra wa èmi ló kàn ló kàn lóòótọ́ Ọlọ́run nìkan lọba tó lè sọ pé mi ló kàn ṣáwa sọ pé ogún ọdún tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti ń pláàni wípé àwọn fẹ́ di president ṣé nítorí pé wọ́n kàn fẹ́ fi president jókòó ni àbí wọ́n fẹ́ jẹ́ kí nàìjíríà kó ní rọrùn torí pé kò jọ pé rọrùn ń bọ̀ àfi tá a bá kàn tanra wa á kàn jìyà yìí dànù náà ni bí ó ti máa lọ tí ó máa bọ̀ náà rèé táwọn kan máa ra mọ́tò one eighty million táwọn kan máa ra two hundred million ìyá wa Rẹ̀mí Tinubu wọ́n jó yé wa wípé owó kọ́ làwọn tún ní táwọn fẹ́ rà ń bẹ̀ kí wàá ní mọ́tò tí wọ́n tún wá ń fowó wá rà kódà tó bá yẹ pé a fẹ́ bẹ lọ́n lé wọn lórí ni ó yẹ ká bẹ lọ́n pé gbogbo àwọn tí wọ́n ń ṣàkóso ìjọba APC lọ́wọ́ yìí wọ́n ní rúure wọ́n ní sọ̀ọ̀rì àdàbí àbí àyàfi tó bá jásí pé bébí ṣe ń pa wá lebí ṣe ń pa àwọn náà ló ń pa àwọn ọmọ wọn àyàfi tó bá jásí pé bá a ti ń rí nira nàìjíríà yìí ni nira ń kan àwọn àtàwọn ọmọ wọn àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ wọn ó padà ráre kẹ́yìn ayé ni bó ti yẹ kó rí nù. No? àwa ara àwọn kan tí wọ́n ń sọ yìí pé ìlú ìlú yìí tó ń gbádùn jù lọ́wọ́lọ́wọ́ látàlápá fẹ́ dìfẹ́ǹdì ìjọba yẹn. albáàkìyò ká gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ní tó kù nísìnyí ká gbalẹ̀ onílẹ̀ ká gba ẹ̀bi ẹlẹ́bi ká máa wá face case file káàkiri ń gbé èèyàn ń sọ fún wa pé empty case case without file fullest case so tó wá ń darẹ̀ láàmú tó fẹ́ parẹ́ tó lọ tó ń bọ̀ orí bò ní làákàyè orí òpè torí ẹ̀ bá pé kí ló le tó bẹ́ẹ̀ wàhálà wo ló kóra rẹ sí o máa ń pa kò kàn ọ́ o dáràn o jẹ̀bi o kúgbì Yorùbá lẹ́ni tó bá jẹ̀bi ni ó kúgbì o jẹ̀bi ó ṣe wá kúgbì eré wo ló ń sá lọ tó ń sá sókè fáìlì lónìí ọ̀rọ̀ fáìlì lọ́la ọ̀rọ̀ kìíní kan kí ni tiwọ́ kìí ṣe kí n tiẹ̀ ó ò ní làákàyè ó sì ń tán ayé ò tán ọ̀run ọba mi ò ṣe é tán oppressor lásán lélẹ́yìí ó kàn fẹ́ máa oppress ni see the way you are boasting like you are the one who created the sky or the heaven and the earth Look at yourself. You are now becoming something. You are now empty. want tó buy mọ ènìyàn ló mọ̀ pé ò ní mọ́lẹ̀ ọlọ́run lára. Wallahi, kò sí mọ́lẹ̀ lára ẹni mọ́. Ẹ When he's talking, he's talking like kafir. He's talking like Fir'aun. He doesn't speak like a Muslim. He doesn't speak like someone who believes in existence of Almighty Allah. He doesn't speak uh, like someone who believes I can die anytime. Maybe I can sleep, I may not wake up. I can wake up, I may not sleep. Kì í ṣe ẹni It was just taken like it's something else. Kò sọ́lọ́ mọ́. Tí n bá ń wẹ́ni, tí n bá ń sọ̀rọ̀, ẹ̀kún ó sì máa pa mí. Pé ìwọ tó lọ́n tún ayé ẹ̀ ṣe. Ọlọ́run dẹ̀ sọ fún wa pé inna ما كان الله li yughayyiru ni'matan an'amaha ala qaumin ọlọ́run kì í yí ìdẹ̀ra kan tó bá fi sọ́ra àwọn èèyàn padà àfi táwọn fúnra wọn bá bàjẹ́ ìwọ ló ń bàdẹ̀ra ọlọ́run jẹ́ mọ́ra ẹ̀ lára lórí tí ó kẹ́ lórí owó owó àrísìkí ìntẹ́nìkan ṣe sáwọn bàbá ẹnìkan tó fún láwọ́ọ̀dù ni wọ́n ṣe sí bàbá tiẹ̀ ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ kú wọ́n gbọ́dọ̀ jìyà ó sì níwò èèyàn rí wàhánà adìlfik àyínà taqwa àyínà iman àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣé wọ́n rí ọlọ́run ọ̀rá nẹ́bí wọ́n rí islam ọ̀rá alukoran ọlọ́run kó là wá ń bẹ àjọ ń gbára wa níyànjú. elbagio ìmọ̀ tẹ àwọn èèyàn mẹ́lẹ̀ ká máa oppress àwọn èèyàn èyí tí kọ́rù náà ṣe tó padà parẹ́ tí ò lórí padọ́là ọlọ́run sọ fún wa ní alukoran wípé suratul A'raf ayat 33 kul innama harrama rabbil fawahish. ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق ọlọ́wọ́n bá mi ṣe léwọ̀ alfawahish àwọn àbàjẹ́ tá a ti ka yẹn ma zahara minha wa ma batana èyí tó fojú hàn tó fojú pamọ́ wal-baghya àti ìmọ̀ oppress àwọn èèyàn ìmọ̀ tẹ àwọn èèyàn mọ́lẹ̀ bi ghayri haqqi láìtọ́ gbalẹ̀ onílẹ̀ gbalẹ̀ ọlọ́lá gba owó olówó gba nǹkan oníǹkan gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ gbọjà ọlọ́jà má dáa padà torí pé wọn lágbára tó ẹ àìmọye ilẹ̀ táwọn èèyàn ti gbà nílẹ̀ onílẹ̀ lára àwọn tán wà gbogbo ẹlòmíì bọba kan bá ti jẹ ní ìsìn ẹ máa kórè sí tiwa ni àwọn olè àwọn jẹgúdíjẹ ọ̀rá ọba nam ọpẹ wọn kàn dé àwọn ọpẹrẹs wa ni pẹ̀lú owó àti ọlá èèwọ̀ ni ká máa ọpẹrẹs àwọn èèyàn ká máa tẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká máa jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kódà níbi ẹjọ́ dídá níbi case file ايوه بريس نعم èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá mẹ́ tí n bá ṣìwí àbí ẹlẹ́ẹ̀kẹkànlá àtàkàwùlò àlàlá ká máa sọ ọ̀rọ̀ fọlọ́n ká máa sọ ọ̀rọ̀ sọlọ́n lẹ́nu ká wa o comparators. ó wà lọ́dọ̀ àwa náà ó wà lọ́dọ̀ àwọn afá ó wà lọ́dọ̀ àwọn wòlíì kò síbi tí ò sí. ọlọ́run ní kul innama harrama rabbi al-fawahish ọba mi ó ṣe àwọn àwà àbàjẹ́ léèwọ̀ wa an taqulu ala Allahi ma la àti kẹ́ ẹ máa sọ mọ́ lóhun ma la ta'lamun ìntẹ́ kẹ́ ẹ máa sọ mọ́ lóhun ẹ má máa sọ nǹkan mọ́ lóhun ntọ́lọ́hun òwú ẹ má máa sọ látàkùlù fi ìdí nìkún ẹ má máa kọjá àlẹ́ ń bí ẹ̀sìn wà látàkùlù alọ́láhi gairal ak ẹ má sọ nǹkan kan mí mọ́lọ́ yàtọ̀ sí ntọ́lọ̀ ń sọ àǹtàkùlù alọ́láhi kẹ ẹ máa sọ ntẹ́ ẹ mọ̀ kẹ wàá máa sọ sọlọ́n kẹ ẹ máa sọ mọ́lọ́n haram ni kéèyàn máa sọ̀rọ̀ fọlọ́n máa sọ̀rọ̀ sọlọ́n lẹ́nu èkó dáa tọ́lọ́ bá fẹ́ ṣe gbá kan báyìí ni ó ṣe bọ́lọ́ bá fẹ́ hmm, rárá nam èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàlá náà ní nìkẹ́àhó ẹlẹ́ẹ̀kejìlá mọ́wó nìkẹ́àhó lè mọ́ṣáàrí àwọn ìgbéyàwó tá a ṣe léèwọ̀ àwọn tá a gbọ́dọ̀ fẹ́ tó bá lọ sínú Suratun Nisa aya twenty four twenty three twenty four tọ́lọ́ ní hurrimati alaykum ummahatukum àwọn ìyá yín àṣewọ́n léèwọ̀ fún yín ní fífẹ́ wa àtàwọn ọmọ yín bó tiẹ̀ já sí pé orí social media yìí náà láti ń gbọ́ pé àfáà kan fẹ́ réèpù ya rẹ̀ náà ni wọ́n fi ṣọ́gi mọ́ lójú táwa ni kó yọ gíláàsì bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí ó lóun ò ní yọ bóun ó bá tiẹ̀ yọ kò gbọ́dọ̀ jẹ́ ní tó wù yẹn ni ó sọ pé kóun yọ ọlọ́run kó làwọn bẹ̀ kó mọ́ fi wá ṣẹ̀sìn so bandatukun àwọn ọmọ yín èèwọ̀ ni bó tiẹ̀ jẹ́ pé lónìí àwọn yẹn ti ń bọ́mọ wọn sùn wọn ń fọmọ wọn lóyún inna ọmọ tó bí ọmọ tó bí inú ara rẹ ìyá rẹ àti ọmọ tó fún ya lóyún àti ìran tó orú ẹ̀ náà ti wà wà akhawatukum àwọn ọmọ ẹ̀yà yín akhawatukum àwọn ọmọ ẹ̀yà yín lóbìnrin ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn wà ammatukum ẹ̀gbọ́n ẹ̀yà yín wà khalatukum àwọn àbúrò ẹ̀yà yín wà banatul akhi banatul akhi àwọn ọmọ obìnrin tábúrò rẹ lọ́kùnrin bí tàbí bọ̀dá rẹ wà banatul ukhti àwọn ọmọ obìnrin tí àǹtí rẹ tó bí ó lè fẹ́ wọn wa ummahatukum allati arda'anakum tàbá wọn tí ìyá obìnrin tó tọ̀wọ̀ fún rẹ̀ tó gbẹ ẹ̀tọ́ bóyá ò níyà ẹnìkan ló wáá gbà ẹ̀tọ́ ẹni yẹn ti di ìyá rẹ̀ ìyá tó gbà ẹ̀tọ́ bóyá ó fún ẹ lọ́mú ni o àbí kò tiẹ̀ fún ẹ àmọ́ òun ló tọ́ ẹ tó o sì mọ gẹ́gẹ́ bí ìyá wa akhawatukum mina rodoa àtàwọn tẹ́ ẹ jọjọ́ mọ ìyá tí wọ́n jọ tọ́ ọ yín papọ̀ wọ́n jọ fún yín lọ́mú ẹ gbọdọ fẹ́ wọn òfin kan nìyẹn náà bákan náà àríbà èyí ń lọ wá kẹyìn àríbà kéèyàn máa yá àwọn èèyàn lówó èlé àṣìǹbọ̀ wa treat yẹn èyí tá à ń pè ní rìbá ẹni tí ń jẹ rìbá lẹni tó ń yá wọn nìyẹn lára ni òun ò jẹ wọn kò nira ni ọlọ́run sọ ní alukur'ani suratul baqara aya two seventy five wípé wa ahallallahu al-bay'a wa arrama riba ọlọ́run ṣe òwò ṣíṣe ó ṣe é lẹ́tọ̀ọ́ àmọ́ káyánilélẹ̀ ó ṣe léèwọ̀ ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ahallallahu al-bay'a ọlọ́run bá ṣe ká èlé èrè èrè kátàkárà halali ni. àmọ́ àríbà káwálé èlé mò ń yẹ wàá fi délé padà èlé yẹn haram ni tánwó dá padà fún ọ̀hún haram ni òun tó o yá kò jẹ́ haram ìwọ tó o yá lélé yẹn ló ń jẹ́ haram sùkọ́lọ́ kó dákun kó ṣe dáadáa fún wa mẹ́rẹ̀ẹ̀rin látàkà yìí náà ni èèwọ̀ lọ́dọ̀ ọlọ́run nínú alukur'an ẹyọ kan tá a wá máa máa béèrè ìbéèrè lórí ẹ̀ náà ni wípé à màràmẹ́tì tọ́ à àwọn nǹkan tán ṣe léèwọ̀ níbi jíjẹ mímu nìkan là ń sọ jíjẹ ńkọ́ mímu ńkọ́ ó rí wípé tí ọtí ó rí pé ntọ́lọ́wọ́n bá sọ lórí ìyẹn ni wípé yas'alunaka anil khamri wọ́n ń wá bi ọ́ léèrè nípa ọtí wal àti tẹ́tẹ́ ó ní kúl bá mi sọ fún ọ pé fi ìmọ̀ ìfìmọ́n kàbírùn fi ìmọ̀ ìfìmọ́n kàbírùn bá mi sọ fún wọn pé méjèèjì yẹn ìpalára tó tóbi ń bẹ ń bẹ fáwọn ènìyàn destruction ìpalára ìpalára tó tóbi ń bẹ ń bẹ wà manafi'u bó ti wá láwọn ìpalára wọn náà ló láwọn àǹfààní táwọn ọlọ́run tún fi sára nǹkan yẹn ó wá ní ìsìmóhùmọ̀ àmọ́ ìpalára tí ń bẹ lára méjèèjì akbarumin manafahima ó tóbi ó tóbi ju àǹfààní ara ẹ̀ lọ ìyẹn fi hàn pé ọlọ́run fi àyè àwọn àǹfààní ara rẹ̀ kalẹ̀ ó sì fi ìpalára yẹn kalẹ̀ ló fi jẹ́ pé ńgbà tọ́lọ́run tó fẹ́ sọ̀rọ̀ ó sọ fún wa wípé látàkàràbù sọ̀láàtà ẹ má débi irun wà á ń tó sùkàrà nígbà tí ó bá ti kó bá làákàyè yín tẹ́ ẹ̀ máa ń tẹ́ ń ṣe ata ta'lamu ma taqulun ẹ má lẹ́ ń bọ̀ wá sí mi o èmi ò mọ̀ yín rí ń náà látàkàràbù sọ̀láàtà wà á ń tó sùkàrà ẹ má lẹ ẹ má dé mọ́ṣáláṣí mi ẹ má wá bí irun mi ẹ má súnmọ́ sàkání mi wa antum sukara nígbà tẹ́ ẹ bá ti mú nǹkan tí ò yẹ kẹ́ ẹ mú débi pé ó ti kó bá làákàyè tẹ́ ẹ mọ̀ ń tẹ́ ń sọ mọ́ tẹ́ ẹ mọ̀ ń tẹ́ ń ṣe mọ́ àtà ta'lamu ma taqulun títí gbà tẹ́ ẹ fi mọ̀ ń tẹ́ ń ṣe. ó ṣẹ̀ṣẹ̀ tún wáá wá ó ní innamal khamru wal maisir wal aslam rijsun min amali shaytan ẹ̀gbin nínú irinṣẹ́ èṣù fajtanibuhu ẹ yẹra fún o ó tún wá ní pé innama yuridu shaytan an yuqi'a bainakum al-adawata wal-baghdha'a fil khamr ṣètọ́nù kan fẹ́ máa lo ọtí àti tẹ́tẹ́ láti fi máa dá ọ̀tá lẹ̀ láàrin yín ó rí i pé ọlọ́run wà tawasud ní tìtorí wípé lára àwọn nǹkan yẹn tó jẹ́ bíi àwọn àwọn musakarat àwọn nǹkan tó lè pààyàn èyí tí wọ́n máa lò fún tíbù fún ìwòsàn mẹdíkálì ó wà ń bẹ tó já sí wípé àwọn tí wọ́n jẹ́ àtẹ̀bá àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn ni wọ́n mọ òdiwọ̀n tí ò ní máa pa wá lára tí ò ní máa pa wá lára ni wọ́n máa yọ ni wọ́n máa fi po oògùn lọ́lọ́run ò ṣe dìídì làámọ́lẹ̀ wípé èèwọ̀ nítorí pé tó bá ti pélé wọ̀ bẹ́ẹ̀ ẹ̀ nílè ló fún nǹkan kan mọ́. lóye já sí pé tó bá wo bi tí wọ́n ti máa mú ọtí ó rí i pé hàláàlù ní ìpínlẹ̀ gbogbo ẹ̀ lápẹẹrẹ wo igi ọ̀pẹ gbogbo ntọ́lọ̀ ń ṣe sí lára ní hàláàlì epo ń bẹ́ńbẹ́ tí ó máa jẹ́ epo pupa òróró ń bẹ́ńbẹ́ tí ó máa jẹ́ òróró ọṣẹ ń bẹ ń bẹ tí wọ́n lè fi ṣe ọṣẹ ṣúgà ń bẹ ń bẹ tí wọ́n lè fi ṣe ṣúgà ọ̀pẹ eh, kílẹ̀ tí ń pè ah, èmi ọ̀pẹ omi ọ̀pẹ tí wọ́n lè mu ó ń bẹ ń bẹ tí ò ní jẹ́ ọtí ló fi máa rí pé tí wọ́n máa sọ pé soft and high soft and energy high drink kíní soft drink energy drink torí pé wọ́n lágbára kán sọ èso yẹn di energy wọ́n lágbára kán sọ di soft nìkan náà jọmọ pé ra'aytul khamra salihatan wa fi'a khisalun yufsidu ar-rajula al-halima in tí wọ́n ń pè lọ́tí ìpínlẹ̀ nǹkan tó mọ́ni bódà sáṣọ kò sí ní tó fẹ́ ṣe wọ́n fi ṣe arodain wọ́n fi ṣe oríṣiríṣi nǹkan wọ́n fi ṣe àmọ́ àsukúrú yẹn ni ọlọ́run ọba ń lé ló ń sọ ló fi já sí pé ìjọba àlú kankan lọ́lọ́run wá fi sí in charge báwo lẹ ṣe fẹ́ ṣe é tí ò ní pa àwọn èèyàn lára tí ò ní dàlá káyọ̀ wọn láàmú tí ò ní kó bá ayé wọn ló fi tó bá wà lùkùrán ọlọ́run sọ fún wa pé kí ni ìdàkejì àlìsúmú àlìbírù ni ó ní tàáwánu àlẹ̀lìbírí wọ́tàkùwà ẹ máa ṣèrànlọ́wọ́ fúnra yín lórí àlìbẹ́rì lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má máa kóra yín lọ́wọ́ lórí ìdá ọ̀tá kalẹ̀ àti ẹ̀ṣẹ̀ èèyàn ò gbọ́dọ̀ máa ràn yàn lọ́wọ́ lórí ọtí o sì gbọ́dọ̀ ọ̀ràn torí pé ọtí yóò kẹ́ ọ̀bẹ́yìn náà kọ́mọlẹ̀ àdáwàtà wọ́lbàgọ́dọ́ ha filhamur o gbọ́dọ̀ ọ̀ràn yàn lọ́wọ́ lórí pé fẹ́ mutí o sì gbọ́dọ̀ ọ̀ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ lọ́tí àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ kọ́ ní haram ló fi já sí pé ọlọ́run wà mùtàwá sit ló fi já sí pé ó ní hádù tí wọ́n lè fi ṣe medicine tí wọ́n ti lè pò tí ò ní pa àwọn èèyàn lára tí ó fún wọn lálàáfíà ó sì ní hádù jẹ́ pé ìwọ tó fẹ́ mú tó bá mú wàá bá làákàyè ẹ jẹ́ wàá bá yí ẹ jẹ́ wàá bá ọrùn ẹ jẹ́ òní láǹfààní àti súnmọ́ lọ́hùn òní láǹfààní àti ṣètò lọ́hùn. ṣùkọ́ lọ́hùn kó dákun kó ṣíjú àánú wò wá kó má ṣe eléyìí tá a wílé nìyẹn láṣẹ gbó yàtọ̀ sí èèwọ̀ ọ̀nà alukurahánu yìí gbogbo èèwọ̀ kan láyé táfà kan bá fẹ́ gbé wá tàbẹ́nìkan fẹ́ mú wá kì í ṣe èèwọ̀ tọlọ́hùn a lè máa sọ pé makuru ń ta kórìíra ń ta kórìíra ń kórìíra gbogbo wàhálà tẹ́ ń kóra yín sí oúnjẹ kírísímàsì oúnjẹ gbá oúnjẹ àwo ẹ lè rí nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi sọ kinní kan dè wọ́n bẹ̀ ẹ̀yin fúnra yín lẹ́ẹ̀mọ sọ dé wọ̀ pẹ̀lú rònú ara yín tọ́lọ́wọ́n bá fi ń sọ fún wa ní Al-Qur'ani wípé ibi tí màá wá parí ẹ̀ sí nìyẹn pé wala taqulu ẹ gbọ́dọ̀ máa sọ lima tasifu alsinatukumul kadhiba yín tó já sí pé ẹnu yín lẹ fi ń wí ẹ̀yin lẹ ń ro lẹ wá ń sọ al-kadhiba àmọ́ irọ́ ni lọ́dọ̀ tàwa ọlọ́run pé ada halalun tẹ́ẹ̀fì máa sọ pé eléyìí halal ada haram eléyìí haram litaftaru ala Allahi al-kadhiba láti máa fi dáadáa parọ́ mọ́lọ́ innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun gbogbo ẹni tó bá ń dáadáa parọ́ mọ́lọ́ ọlọ́run ní kò ní jèrè ọlọ́run dákun já pẹ̀lú ẹni tí ó jèrè láyé kò sì já pẹ̀lú ẹni tí ó jèrè ní gbangba alkiyama eléyìí tá a lónìí olúwa ọlọ́run ọba mi ò má ṣe ní àwímọ̀ fún wa má ṣe ṣe lásọ mọ kọlọ ń bá wa gba ẹrìn ìbàdà kó jẹ́ kí àwa tá a sọ fún Ọlọ́run jẹ́ ká gbọ́ lágbọ́yé torí pé ànábì Musa ó tọrọ kọlọ ń jẹ́ kọrọ yé Firaun àmọ́ tòun ti bẹ́ẹ̀ kò yé ọ̀rọ̀ yìí kò lè yé gbogbo èèyàn ẹni tọlọ ń bá yé alihamudulilayi bí ò bá sì yé ẹ tọ Ọlọ́run dákun yóò padà jọ síjú àánú wò wá yóò jẹ́ ká gbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run kò jọ yé wa eléyìí náà ni tí ọlọ́run sọ fún wa nínú alukur'an so ọlọ́run dákun má ṣe lágbọ́mọ́ o má ṣe ṣe láwìmọ́ gbogbo àwọn tí wọ́n wá jẹ́ alákùnlọ́wọ́ wa àti àwọn aládùúró tì wa olúwa ọlọ́run ọba mi bá mi dúró tì wọ́n kò sì má fi wọ́n lẹ̀ nígbà kankan lọ́lálá ilaha illallah kó wọlá pé wọ́n náà nìkan lọ́ba aláṣẹ ìwọ lọ́ba tó lè dùn ènìyàn nínú ìwọ lọ́ba tó sì lè gbàdúrà ẹ̀dá ìwọ ọlọ́run dákun bá mi gbàdúrà àwọn o kó bá mi ṣe dáadáa fún wọn ah, lọ́lọ́lá ilaha illallah ajíwá yakubu dahud adémọ́lá àrọ́wọ́ ah, yín o ọlọ́wọ́n bá wa sọ yín lẹ́sàn tó pé o ẹ̀sùn olóore láyé àti lálkìyàmà ẹ̀ ní tẹ́ ẹ̀ sì ní tí alhaji taofik kọ́lápọ̀ ẹ̀ ní tẹ́ ẹ̀ ní tí ọlọ́wọ́n bá wa dúró tì yín yóò sì bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ ojú òní tì yín o ọlọ́wọ́n bá wa dá sọ̀rọ̀ tì yín náà o ẹ̀yin náà ẹ̀ ní tẹ́ láyé ẹ̀ sì ní tẹ́ lálkìyàmà so bẹ́ẹ̀ ti ń bá wa dá sí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọlọ́wọ́n a máa bá wa dá sí i kádàkùn prógrámù yìí ẹ dákun ẹ máa bá wa dá sí i torí pé ó ń fẹ́ máa ṣojoojú ọlọ́run sì ni yóò ṣe a sì mọ̀ wípé ẹ̀yin tẹ́ láníyàn rẹ pọ̀ púpọ̀ tẹ́ láníyàn rẹ ẹ máa bá wa dá sí i so kọ́lọ́n bá wa dá sí ọ̀rọ̀ tìyín náà láyé kó bá wa dá sí lálùkìyàmá bàbá wa Mudirul Markaz ẹ dákun ẹ bá wa ṣe làkọ́díjà kùn lè láfi fún wọn àlékún ẹ̀mí gígùn àlékún àláfíà kọ́lọ́n bá wa ṣe fún bàbá bismillahir rahmanir rahim. لقد جاءكم رسول من أنفسكم عزيزنا عليه ما أنتم أريش عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل أسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب الأرش الأذيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله ما شاء الله àáṣì ojú òpó ìsílẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ fún àwa tá a bá fẹ́ pè wọlé láti dá sí ètò yìí kọ́lọ̀ ń kó ṣíjú àánú wa nọ́mbà tá a pè sí náà ni zero eight one three zero five zero nine eight three four zero eight one three lè pè sórí five one nine five three two one two zero nine one five one nine five three two one two so kọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ so eléyìí náà a fi ń ṣàdúrà fún gbogbo àwa táwa ní orí ètò ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wá kó ṣe dáadáa pẹ̀lú oníkálukú wa so káwá sì má gbàgbé pé ọlọ́run gan ni in tansurullaha yansurukum tẹ́ ẹ bá ran ọlọ́run lọ́wọ́ ọlọ́run bá wa ràn yín lọ́wọ́ wa yuthabbit aqdamakum yóò sì fẹsẹ̀ yín rìnlẹ̀ dáadáa ọlọ́run dákun gbogbo ń táwa náà bá ní ẹja fi dá ṣiṣẹ́ ọlọ́run ká máa wo iṣẹ́ ọlọ́run ọba níran gbogbo àwa náà tá a sì ti jẹ́ aládéhùn tipẹ́tipẹ́ tádéhùn yẹn ò lọ́mọ ẹja gbìyànjú ká dá àdéhùn wa náà padà kọlọ́n dákun ọba tí máa bòyàn láṣìírí kó bá wa bo àṣírí wa kó mọ̀ dá wa padà sẹ́yìn so iwájú ni kọlọ́n já máa lọ ká sì máa lọ wájú sí. à ń retí ìpè àwa tí a bá fẹ́ pè wọlé bóyá ìbéèrè la fẹ́ béèrè ni bóyá àyà kan lè lérò wípé àyà yìí wọn tú àyà yìí dáadáa ẹ jẹ́ á pè wọ́n ṣàkíyèsí àyè wà fún yín láti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n kó bá wa ṣe dáadáa fún yín kó sì bá wa ràn yín lọ́wọ́ so èmi náà ń try láti share program yìí nítorí pé mi ò láǹfààní àti share tẹ́lẹ̀ so kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ so gbogbo àwa tá a wà lórí ètò ọlọ́run bá wa ṣíjú àánú wò yìí o yóò bá wa ṣe dáadáa fún yín ọ̀rọ̀ tiyín náà ò ní dàrú o tiwa náà ní dàrú o lọ́làlá ilaha ojú òpó yẹn ti wà ní ṣíṣí ní ṣíṣí kalẹ̀ so kò sí ní tó di wa lọ́wọ́ mọ́ so now so jẹ́ kémi náà lọ wo jẹ́ kémi náà lọ kémi náà wo àwọn kọ́mẹ́ǹtì àwọn. naam insha allahu ta'ala ojú òpó yìí ti wà ní ṣíṣí kalẹ̀ àwa tá a bá fẹ́ pè wọlé so tó bá sì já sí pé kò sí àyè eh, pípé masha allah àfọwà ah, musafir. naam uh, come to afáwa Musafi Olúṣọlá mo ṣàdúrà fún yín ọlọ́nkọ́ bá wa ṣe dáadáa fún yín afáwa Musbah Òkètúndé ọlọ́nbá wa ṣe dáadáa fẹ́yìn náà come to Islam TV ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ máa ga sí i phone number a ti pè síbẹ̀ zero eight one three zero five zero nine eight three four so ó wà lórí program yẹn náà zero eight one three zero five zero nine eight three four or zero nine one five one nine five three two one two náà ni number to call kọlọm kó ṣe dáadáa fún wa so Owóyẹmí uh, Abdulgani Adisa mo ṣàdúrà fẹ̀yìn náà kọlọm kó bá gbọ́rọ̀ yín sẹsọ kó bá wa ràn yín lọ́wọ́ nọ́mbà to call nìyẹn zero eight one three zero five zero nine eight three four or zero nine one five one nine five three two one two so number to call nìyẹn kọlọm kó ṣe dáadáa fún wa. Ah, bákan náà fáwa ẹni ọlá abdulhakeem ah, imam alusunna wal jamaa ọlọ́mọba wa ṣe dáadáa fún yín kó bá àrùn yín lọ́wọ́ that is number to call now. Salaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Ta ló ń pè wá láti bọ̀? Abdulhafiz yẹn sọ̀rọ̀ láti kan. Naam, naam, naam ìbéèrè mi gẹ́gẹ́ bí ẹ ṣe sọ̀rọ̀ wípé ẹni tó gba ọmọ tọ́ wípé irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà ẹ̀ pé ẹni bẹ́ẹ̀ lè fẹ́ ìtajà kan so ẹ mọ̀ pé ẹni tí ẹni yẹn bá wá sí for example bóyá ó gba ọmọ tọ́ àṣà eight years ọmọ ẹ wà ní eight years wọ́n á gbà tọ́ gbọ̀ngbà tọ́mọ yẹn dàgbà ọmọ tẹ́ni yẹn bí bí ẹni tó gbàyàn tọ́ bí ẹni tẹ́gbà tẹ́ni ẹ mọ ẹ mọ pé ọmọ ìyá náà fẹ́ẹ́ fẹ́ra wọn yẹn wọ́n ti dán ọmọ ìyá àwọn yẹn ò lè fẹ́ra wọn mọ́. ẹnìkan náà tí wọ́n á béèrè kan náà pé nínú kọ́mẹ́ntì pé ṣé pásítọ̀ tí lẹ́yìn ìbáṣepọ̀ ìfowópamọ́ tàbí wá ti kọ́ ní ẹjọ́ ń gbé ládùúgbò tí ó náwó lọ́jọ́ ìfowópamọ́ wá fún ìyàwó yẹn lọ́jọ́ lò tó bá di ìdàkúlẹ̀ bá fẹsẹ̀ nǹkan ní church tó bá yìnbá ìsìn rẹ̀ kí ẹ̀ lè lọ tàbí kí ẹ̀ náà wó. kò sí kò ó lè lọ ṣé tó bá lọ ó di kèfèrí ni. ọlọ́run fúnra ẹ̀ ló sọ pé láyà ni akumullahu anilladhina lam yuqatilukum wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim. inna Allaha yuhibbul muqsitina bẹ́ẹ̀ ni yẹn ò bá lọ kò ṣe déédéé lódiwọ̀n tí wọ́n bá kì í ti ṣàwọn tí wọ́n gbógun ti wá lẹ́yìn pé a kàn lọ ṣe ìnáwó kò sí láì fi mẹ́. pẹ́sẹ̀ kẹ́kẹ́ mi tí wọ́n fẹ́ béèrè. naam kẹ́kẹ́ mi photographer ni mí. naam. wọ́n dẹ̀ máa ń pè wá sí oríṣiríṣi òde bí wọ́n bá sọ̀rọ̀ sí bíi bíi táàmù tó máa ń ṣe é gbìyànjú wọ́n máa ń sábà ṣàwá rìkọ́ọ̀dù ń bẹ̀. naam. tó bá dáná bẹ̀ ta lè jẹ́. ẹyin tó ṣe ẹyin ò lè jẹ oúnjẹ eégún ẹ gbóúnjẹ ti yín dání ni o. àbọ̀ ká lè lọ. ẹ lè lọ ibiṣẹ́ yín lẹ lọ ṣe tẹ́ gbowó yín ibiṣẹ́ owó yín lẹ lọ ṣe ẹ̀bẹ́ tó ráṣìírí pé nǹkan yẹpẹrẹ ń bẹ ń bẹ ṣèbẹ́ tó fi ráṣìírí pé nǹkan kan tó yẹpẹrẹ ló wà ń bẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbà náà tá a bá lọ ṣiṣẹ́ wọn ní bí kan ẹ̀yìn láti rìn wọlé. ṣé ó ní bẹ́ẹ̀ tó bá ń sọ pé wọ́n gbé odó yẹn odó yẹn ọmọ odó sínú odó wọn lẹ́yìn láti rìn wọlé bẹ́ẹ̀ ṣe ń lọ wọn á fi ìgbà ogun. wọ́n bẹ̀rẹ̀ sí sọ kọ́ wọn ń fi tún ẹni tí táwọn wò wọ́n ń tèmi. àrùmọ̀jẹ náà ni àrùmọ̀jẹ náà ni gbogbo ẹ̀. Ah, ah. <laughs> ọlọ́run aṣọ àlékún dáadáa jazakumullahu khair salamu alaikum. naam ah, broda wa kọ́ńpé islam ọlọ́mọ aṣí dáadáa fún yín jàre àfáwọn béèrè tẹ béèrè ọ̀rọ̀ yóò ní dàrú àfáwọn adéwìyẹ ibrahim ismail ọlọ́mọ aṣíjú àánú wò yín kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ la ilaha illallah muhammad rasulullah sàbátàbá tún fẹ́ pè ká pè láàrin ìṣẹ́jú díẹ̀ sí nípa fẹ́ close program yẹn so kó má dàbí pé kò sí àyè láti béèrè ìbéèrè náà ni a ṣe ń fi àyè yẹn lẹ̀ so number to call is zero eight one three zero five zero nine eight three four zero eight one three zero five zero nine eight three four or zero nine one five one nine five three two one two so kò sí ìta àpè ń bẹ̀ so ti. Tí tí ò ṣiṣẹ́ àfáwà Yusuf Adébọ̀wálé Nurudeen ọlọmọba aṣíjú àánú wòyìn kó bá wa ṣe dáadáa fún yín lọlọlá ilaha illallah Muhammad rasulullah so kọlọm kó ràn wá lọ́wọ́ so bí yẹn ṣe jẹ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àwọn olólùfẹ́ wa náà la ṣàdúrà fún ọ bí àfáwà Ali Oyè gbogbo yín náà la ṣàdúrà fún kọlọm bá wa ṣe dáadáa fún yín kó bá wa ràn yín lọ́wọ́ kó bá wa gbọ́rọ̀ yín sẹsọ àfáwà Labaika Christ ọwọ́ ọ̀tá ò ní ràn yín o bàbá wa akéwùgbà gold aṣàdúrà fẹ̀yìn náà ọlọmọba aṣíjú àánú wòyìn kó bá wa gbọ́rọ̀ yín sẹsọ ètí ọ̀tá àti èrò ọ̀tá ọlọ́run níjó ṣẹlẹ̀ yín lórí o lọ́lọ́lá ilaha illallah bákan náà àfáwà làbẹ́ríkà idris indiame àfáwà taofik kọ́lápọ̀ àfáwà abdulrasheed olówó ajá rẹ̀ mí basira rẹ̀ mí lẹ́kún ajá àbíkẹ́rí mí gbogbo yín náà la ṣàdúrà fún ọlọ́mọba wa ṣe dáadáa fún oníkálukú wa ògúnláàkì jẹ́mi kamil ẹ kú gbogbo ọgbà ọlọ́run ò ní gbàgbé yín láéláé ọlọ́run ò sì ní fi yín tẹ́mi ogun tí ò lálàáfíà ọlọ́run bá mi dà á lé yín lọ́wọ́ torí pàfọ́ àti ńlá níyàn tó dáa púpọ̀ ni ọlọ́run ò ní padà lé yín lọ́lọ́lá ilaha illallah tẹ́mi kazeem kẹ́zìm ọlọ́run bá mi ṣíjú àánú òyìn kó bá mi gbọ́rọ̀ tì yín náà sẹ́sọ̀ kó sì má dojú tì yín o àwọn ẹnu àwọn tọ́lọ̀ ní kí n láǹfààní àti rí ó kọ́ wọn náà ni mo láǹfààní àti ṣàdúrà fún yẹn gbogbo èèyàn náà mo ṣàdúrà fún gbogbo èèyàn náà mo ṣàdúrà fún gbogbo ẹni tí ó tún máa padà ṣe ètò yìí lẹ́yìn tí program náà bá parí náà la ṣàdúrà fún kọ́lọ́mbà wa ṣe dáadáa fún ní wọn ولا لا اله الا الله اتمتا روكو اتمتا روكو ولو ما بملي او مني او من تم في وش من تم بيري ولو بوا شيفوني ولا لا اله الا الله باكل الحي القيوم الذي لا تاخذه سنه ولا نوم اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انا نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من أوائجنا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين أجا بادمس أجا ربي صلاة ọlọ́run bá wa ṣe orí orí orí orí orí ayé àti tọ̀run tí kì í máa pààyàn lẹ́kún ọlọ́run bá wa ṣe fún yín. salamu alaykum wa rahmatulahi wa barakatu. masha allah ta ló ń sọ̀rọ̀ láti bọ̀. abimọ ló sọ̀rọ̀. naam naam. naam ẹ ẹ láti inú àfàwà nínú àwọn lẹ́ṣọ̀dẹ̀ ṣéǹtì pé ẹ̀dẹ̀sùn náà láti pé nípa oúnjẹ christmas wáyé pé nìkan tẹ̀lé sí pé báwọn ilé gbọ́n bá pè àwọn bí àwọn lè jẹ oúnjẹ wọn wọn ni wọn lè jẹ. bẹ́ẹ̀ni. kí wàá ló fa oúnjẹ christmas. ti eégún ti eégún wọ́n ti forí ẹ̀ sọ òòṣà. àwọn náà forí ẹ̀ sọ pé àwọn ń ṣe bẹ́ẹ̀ di ọlọ́wọ́n ọba àwọn. ta lọ́lọ́wọ́n ọba wọn yẹn. jésù ni àná oúnjẹ oúnjẹ mòlídì náà bí ìgbà yẹn ṣá lè jẹ àbá lè jẹ wọn ń ṣe fáná bí. mòlídì náà ti yù á ń ṣe ọjọ́ bíi òbẹ kan á mọ̀ ní ọjọ́ òbí òyìnbó. ta ni ta ni ànábì isa yẹn prófẹ́tì kọ́ lòun ni. prófẹ́tì ni bọ̀dú táwọn bá. àfa àfa ṣé gbogbo wọn náà pè lọ́lọ́run ni. gbogbo kristiani bí àpárápátá ló gbà fọ́lọ́run ni. ẹ̀yin lẹ máa sọ pé ẹ ṣe sùúrù àfa mi ẹ má sọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì kan wà tí wọ́n gbà pé Jésù ọlọ́run bẹ́ẹ̀ Jehovah Witness ò gbà ṣé wọ́n sí Nàìjíríà ni. ẹ ṣe sùúrù àfa ẹ ṣe sùúrù àfa ẹ ṣe sùúrù àfa ẹ jẹ́ á fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn ilẹ̀ ntọ́lọ́hún ò bá sọ ẹ má jẹ́ aṣọ. ẹ ṣe ẹ wo bí ẹ wo bí tó bá yẹ pélé ilẹ̀ fi nígbà mi láàfa ntọ́lọ́hún sọ ni màá dúró lé lórí o ẹ ṣe ẹ ṣe ẹ ṣe salamu alaykum sa salamu alaykum sa ẹ̀yin lẹ́yìn ń sọ tẹ́ ń sọ yìí ọlọ́run kọ́ ló sọ o. ṣé ọlọ́ọ̀bá ló ní àgbẹ̀ ọlọ́ọ̀bá tó ní pé ń bá ti orúkọ mi pè. ok orúkọ mi ìwo ni wọ́n fi ṣe é. ẹ wọ́n ní àwọn ṣọjọ́ bí ọlọ́run ọba. ọlọ́run ọba èwo ebe yìí lẹ́ ń sọ pé ọlọ́run àná wọ́n ń ṣọjọ́ ẹ ṣe sùúrù ẹ ṣe àfáà gbogbo ń tẹ́ ń sọ yìí kì í ṣọ̀rọ̀ Quran ọ̀rọ̀ ronú ni a kì í gbé làákàyè ẹ ṣe sùúrù àfáà mi àfáà òṣàkọ́lá ànábì Ìsá ànábì ọlọ́ni ẹ̀yin lẹ́yìn ń bá wọn ṣe sùúrù ṣé kírísítẹ̀nì ti lé yín ló sọ pé òṣà lòun fẹ́ bọ àfa àríyànjiyàn kan la fẹ́ lò èmi ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù tó bá jẹ́ pé mi ló fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ ó ṣe é ṣe kó jẹ́ pé ẹ̀yin lẹ fẹ́ kọ́ mi lẹ́kọ̀ọ́ ń sìn àbí mi mo fẹ́ kọ́ yín ẹnìkan kan ò kẹ́ ẹnìkan kan lẹ́kọ̀ọ́ mọ́ we are just making an argument nísìn ẹ ṣe ẹ ṣe in tó yé eyín òkè ẹmọ tó ṣẹlẹ̀ ni pé ẹ ṣe sùúrù ok ẹ mú àyà kan wá tó sọ ní tẹ̀ ń sọ yìí. àwọn ọmọ wọnú sọ́ọ̀tù lọ ìdáná ọba yìí làkọ́ ní kàfàrà lè nà kọ́ lu iná ńlá ẹgbẹ́ àti báyìí wọ́n fi iná ńlá kú àdìmọ̀ sí ògùn ọmọ ìyá. òkè kí wá kí wá nìyẹn ṣe ní í ṣe pẹ̀lú oúnjẹ. àní àyà tẹ kóòtì yìí sà àyà tẹ kí ló ṣe rìléètì mò ń jẹ ẹni tó bá pe jésù lọ́lọ́run kèfèrí ni ó ṣe rìléètì mò ń jẹ. àní rárá alẹ́ nìyí kọtọ lọ́hùn ẹ ṣe sùúrù àlólùkọtọ lọ́hùn ṣe rìléètì mò ń jẹ sẹ́ àlọ́rọ̀ ronú lẹ̀ ń sọ bẹ́ẹ̀ ṣe wà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ọlọ́run ṣẹ́ráwá mùsùlùmí ìkọjá yìí wa ti pọ̀ jù alukurani sọ fún wa pé láàyú shirik fi ukimi ahada ẹnìkan ò gbọdọ̀ fi rẹ̀ kẹgbẹ́ ọlọ́run níbi ẹjọ dídá àfáà yìí dẹ̀ ń sọ̀rọ̀ bí ọlọ́run òun náà fẹ́ mú àyà tiẹ̀ wá láì sí àyà salamu alaikum salamu alaikum àwa mùsùlùmí a ní problem a fẹ́ gba kùránì gbọ́ làákàyè làáfáà yìí ń gbé sórí iná kílù yìí nísìnyí o ọlọ́run dẹ̀ ń sọ fún anú alukùránì yìí pé látàkúlù lìmọ́ àfáà yẹn rí àyà yẹn o. salamu alaikum. wa alaikum salam wa rahmatullahi wa. alan wa sala baba dáadáa ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀. ọ̀làwálé ló ń sọ̀rọ̀. naam kò ní bàjẹ́. ẹ kú ètò sáà. naam. ọlọ́run máa lékún àlàáfíà yín. àmì bàbá mi. àrísìkí ọlọ́run ọba bẹ́ẹ̀ sì kí àtàlàfíà ọlọ́run sì. àmín. ó yẹ kí o Allahumma mi o. dùn tó jẹ́ kí n pè wọlé àáfà tó ń pé ń lọ yín lẹ́kùn nípa ọ̀rọ̀ kírísítẹ́nì olùkẹ́sì nígbà wọn ni. mi ì mọ tó dé tó jẹ́ pé àwa mùsùlùmí àyíká àlùkùrá ní ọ̀rọ̀ ọlọ́run bá dáadáa. ẹ̀sà tó pè wọlé yìí ẹgbọ́n tó lóun sọ nínú kùránì tí ò jọ òun lójú o. ọlọ́run ní wà látàkúlù lè má tẹ̀sí fún àlèsínà tó kú mo lè kẹ́dìbà ẹ má máa ń sọ tó já sí pé ẹ̀yin lẹ̀ ń fẹnu wí tó sì já sí pé irọ́ ni èmi ọlọ́run ò wí bẹ́ẹ̀ pé áádá halalun pé eléyìí halali wà áádá haramun eléyìí haramun lè taftaru àlálá ilẹ̀ láti fi parọ́ mọ́ lọ́hùn ọlọ́run wá ní iná lẹ́dí iná yaftaru na alàlá ilẹ̀ kẹ́díbà láyò fòlìhùn àwọn tó bá ṣe bẹ́ẹ̀ ò ní jèrè ẹrú òde bá àfá yìí. ṣé kìí ṣe irú wọ́pọ̀ bẹ́ẹ̀. ó tún wá lọ mú àyà wá pé làkọ́dí kàfárà lẹ́dí iná kọlu iná láàṣálù kí nìyẹn ṣe jọ mọ́ oúnjẹ. ẹ mọ sẹ́rí problem tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní láyé lónìí pé àwọn àfáà tí wọ́n ń kó òun kò sí wọn lórí tí ọlọ́run ọba yìí nígbà tí ń sọ àrò àwọn kìrìsìtẹ́nì yìí ṣé bí ọlọ́run ọba yìí aya ayin alukurani ò tí sọ̀kalẹ̀ táwọn kìrìsìtẹ́nì ti ń bẹ̀rẹ̀ láìka ti ṣe gbogbo tán sí. ọlọ́run bá dẹ̀ ń sọ ipe ọ̀dà ẹni tẹ́ ń pè lọ́lọ́run ọba o ẹni tẹ́ ń pè lọ́lọ́run yìí tẹ́ ń sọ pé ọmọ òun ni kì í sọ ọmọ òun ọlọ́run bá mọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ ní alukurani. a ní bàbá dáadáa bàbá dáadáa tí ẹ já fi yẹn lẹ̀ alẹ́ ń tọ́lọ́run ò bá ṣe léèwọ̀ ẹnìkan ò lè sọ déèwọ̀ nínú àwọn nínú platform kan náà. bí mo ṣe ẹsà ẹsà bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí oúnjẹ oúnjẹ èmi yìí ṣe ẹbí lọ́dọ̀ àwọn èèyàn mi ò ń jà fún tí ó máa lo òde kiri lọ́mọ jẹun kiri kàmá ẹ̀ṣà máa sọ oúnjẹ Christmas àmọ́ mi ò ní báyàn pé léwọ̀ láyé torí bọ́lọ́hùn ò sọ bẹ́ẹ̀ torí pé tíyàn bá sọ pé èèwọ̀ ni alukuran lẹ́nìyàn ò ní jèrè báwo lọ́kàn mùsùlùmí ṣe máa yí

fún àtàwọn àbá àwọn yìí náà tán sọ wípé olóńgbò òun nìkan ló mọ àjọ mọ pé kán mú àyè ẹyọ kan wá nínú àlùkùránì Ọlọ́run tó màá bá ti dáko olóńgbò. kò sí. àyè ń bẹ nínú àlùkùránì tí wọ́n bá sọ̀rọ̀ bàjá ìbàdẹ́gbẹ̀ Ọlọ́run àsọ̀rọ̀ ń parí. bẹ́ẹ̀ni kí ló dé táwọn tá a rí báyìí nítorí òkú sọ àdèmọ sọdẹ báyìí kó sì rí àwọn èèyàn lórí pé wọn ti tẹtẹ nígbà ọgbà bẹ́ẹ̀ náà. ẹ torí torí pé wọn ti gba kura torí pé kuraani ti kú ńlá káyé wa ni <laughs> àdánwò tó bá àwọn kírísítẹ́nì ló bá wa náà tí tí wọ́n tún tí wọ́n lọ. o ẹ inú ṣe mọ̀ pàwà ṣe mọ̀ ṣe mọ̀ pé ṣe mọ̀ yìí pé àwa ní ìwé tó jókòó déédéé káti ẹ̀gbọ́n páwọn ò ní ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n náà ń tẹ̀lé nínú Pọ́ọ̀lù àti Lúkù àti Máàkù àwa lálùkùránì tó jókòó déédéé àwa tí wọ́n ń fẹ́ máa impose òfin lọ́lọ́run lórí ó mọ̀ sùn wá báyìí o. <laughs> àwọn ibi tí máa dùn mí nílẹ̀ Yorùbá tá a wáyé pé gbogbo àwọn àbá yìí ló mọ òdòdó wọn sì ní jáde kan sọlájẹ. gbogbo wọn kọ́ ni wọ́n mọ̀ ọ́n bàbá bàbá salamu aleykum sa salamu aleykum gbogbo wọn kọ́ ni wọ́n mọ̀ ọ́n táwọn àáfàá gbé sílá káyé wọn náà ń gbé fún wa. ẹjọ́ tá ẹ̀yin ẹ wo ẹ yẹn mú wa ẹ wo àyà mú wa kí ló ṣe jọra wọn. wa aleykum salaam jazakumullahu khair ọlọ́run kó tún làákà yẹ wá ṣe. ẹ fẹ́ condemn àwọn christian wàrà ìwà tán wù tọ́lọ́run ò fi tẹ́sìn wọn ò fi jókòó lẹ́yìn náà ń wù lọ́wọ́ so ìwà tán wù yẹn làwa náà ń wù so ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe Hakeem Mahmood ọlọ́run bá wa ṣe dáadáa fún yín so ọláwálé ọláyíadé yíwọlá ayọ̀mídé ọlọ́run ní bàdáàdá yín jẹ lọlá láìlá ìlọlá muhammad rasulullah so kọlọ́run kó ṣe dáadáa fún wa ṣé èmi fẹ́ jó jẹ christmas nílé pé ní wàá fi wá àmọ́ mi ò ní báyàn pé léwọ torí pé kò sáyà tó sọ bẹ́ẹ̀ béèyàn bá sọ bẹ́ẹ̀ ọ̀tá ọlọ́run ní í ṣe torí pé o ò rí àyà ó kàn o fẹ́ sọ ní tọlọ́run ò sọ ni ẹ àyà táfà mú wa ń sìn káfà yẹn tún lọ́jọ́ òkú lọ rọdà pé àyà yẹn kí ni iṣẹ́ ẹ What about sunrise? Assalamualaikum. alaikum wa rahmatullahi wa barakatuh. Salamu alaikum. Masha Allah, ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀. Eh, eh, ni orúkọ Alhamdulillah, ọlọ́run níjó bàjẹ́ bàbá mi. Àmì ah, ah, náà kò fàyà gbọ́. Mm. Ah, aláì eh, mo ti mọ ń tẹ̀lé program yìí ṣùgbọ́n eléyìí ó tọ̀sí níbi kan tó tó lágbára. níbi tí ẹgbà wọlé nípa bí àwọn èèyàn wa ṣe ń ṣe pẹ̀lú òbí. wà láì mo ní ẹ̀gbọ́n kan àfọ àgbáyéfá. ṣùgbọ́n ó ti ní ìgbà tí hmm. ó ti wà ìyá tó bí obìnrin tó fi dá La ilaha illallah. kò hmm. hmm. ní báyà ìsọ̀rọ̀. ó sì ń dúró lórí pé tíyà ìbá kú tó wà láìwọ̀n ní ẹbí rẹ̀. wà láì. apá tí ó ní ojú nípa. ládùúrú tó wà ní alukur'an. nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ bí ọdún mẹ́wàá sẹ́yìn wá pè wọ́n gbà nínú nǹkan tó ti kọ́ wa wàhálà ẹ dárúkọ ẹ ti ẹ ṣàyà náà lẹ́nu. nínú nǹkan tó ti kọ́ wa náà ní tí ọlọ́run bá ní wàkọ̀dọ́rọ̀. Allah ta'budu illa iya. Allah ta'budu illa iya o wọ́n ti rìn àlùjọ ìlú ìlú. wàhálà wọ́n ti lọ wọ́n lọ lè ṣe ẹjọ́ mi sun àwọn àna. Hmm. wọ́n ní mò ń kò tí ayé alukọ̀rá nìkan. <laughs> ẹ mọ̀ pé yín kéré sí ṣéwù láti kó ti ọ̀rọ̀ fún. bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n sì kọ́ wà wà láì. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé irú bàbá mi ẹ má bínú sà irú wọn lọ́lọ́run sọ fún wọn pé wàyí dá àkílẹ̀ lahu taqillaha tẹ ẹ bá sọ fún wọn pé ẹ Ọlọ́run àkàdá tí ó lè izzatu bil títóbi tí wọ́n tóbi yẹn yóò tún fi wọ́n wọ́n tún fi ọ̀pẹ́rẹ́ sí wípé ẹ̀yin irú ẹ̀ ló wà ní kémi níbẹ̀rù Ọlọ́run lẹ́nu wọ̀ torí pé wọ́n ti tóbi wọ́n tóbi ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. tẹ bá wọ tẹ bá wọ ibi tí wọ́n tó tán fún ilé rẹ̀ ibi tó fi tán tán fi tán fi tó kíra. tíra kọ́ ọ̀run lé kọ́lé èèyàn fi ń jẹ́ ni Ọlọ́run wọ̀ kódà kì í ṣe kéèyàn mọ kéwú kódà èèyàn lè mọ kéwú kó má gbàgbọ́ yé Islam yóò sì mọ kéwú gan. pẹ̀lú òwò Ọlọ́run á màá kọ̀ ní lẹ́yìn lẹ́yìn program. inshallah. màá fún yín ní detail lẹ́yìn. inshallah. èèyàn èèyàn tó ń tó ń gbìyànjú láti jẹ ìmọ̀ọ́mù odidi ìlú nìkan. odidi ìlú. wàláhì. ọlọ́run kò ṣíjú àánú wò wá. èèyàn tó ń èèyàn tó ń tó ń gbèsè láti bàbá ẹ jẹ́ á fún wọn ẹ jẹ́ ẹ fún wọn torí pé ṣe ìtọ́ni ọlọ́run má kí ṣe ìtọ́nu mú wa ká padà sí bó àtàpadà sí ìgbà kọ́lọ̀ bá wa tún ọkàn wọn ṣe kó sì bá wa tún ẹ̀mí wọn ṣe kó jẹ́ kán lè ronúpìwàdà kán lè tọ́jú àwọn tó bí wọn kán lè rí tọ́lọ́run ṣe lọ́lọ́lá ìlà gbogbo ẹ̀yin tẹ́wà lórí ètò ẹja jọ ká fátì àfáfà wa náà inú ní màpàrà sí ibú bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-sirata al-mustaqima صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين دينه نبا جوينا دينا bisimilahi rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar wala hawla wala quwwata illa billah jazakumullahu khair baba ẹ ṣé gan insha insha allah insha allah assalamu alaikum wa iyyakum afọwọ sọdík babatunde ọlọmọba wa ṣe dáadáa fẹ̀yìn náà ọ̀rọ̀ yóò ní dàrú o alhaj almaruf ọlálẹmí ọlọmọba mi ṣe dáadáa fún yín kó gbọ́rọ̀ yín sẹsọ Haji Ibrahim Ọmọtọ́ṣọ ọ̀rọ̀ yìí ò ní dàrú yóò bá gbọ́rọ̀ yín sẹ́sọ Ọlánrewájú Abubakar ọ̀rọ̀ yìí ò ní dàrú lọ́lẹ́lá ilà Afọ́bàkútì ọlọ́mọba aṣíjú àánú wòye o Adébáyọ̀ Agoro ọlọ́mọba wa ṣe dáadáa fún yín lọ́lẹ́lá ilà ilàlá àfọwà tí wọ́n pè lẹ́ẹ̀kan lérò Christmas yẹn ẹ jẹ́ kájọ gba sùúrù kájọ calm down kájọ fojú wọ̀rọ̀ Ọlọ́run ṣe rí ẹ̀mí wa ó ti ń kọjá àlà èèyàn ò gbọ́dọ̀ gbé làákàyè ẹ̀ kọjá alukur'an èèyàn ò gbọ́dọ̀ ṣe taqdimu al-aql ala al-naql alukur'anu nakilu ni látọ̀dọ̀ ọlọ́run báwọn kí làákàyè ẹ̀ ṣe wá tóbi tó kò gbọ́dọ̀ borí ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa yẹ̀yẹ́ wò so àwa náà ti ní fóbíà báwọn kan àwọn ẹlẹ́sìn kan náà ní fóbíà sáwà tí wọ́n mọ̀ sọ pé ẹran léyà yẹn ẹran bọ̀rìṣàmánì nínú làákàyè tiwọn so nínú làákàyè tiwa náà wọ́n láwọn ń ṣe ọdún ọlọ́run ọdún ọlọ́run báwo ìwé sẹ́yìn ọ̀dọ́ ọlọ́mọ ẹ̀ ni ọdún ọlọ́run báwo àbòsílẹ̀ ń ṣe nàá gbogbo yẹn tá à ń ṣe yẹn àwa la kàn fẹ́ lo ọgbọ́n àrekèrèkè káwa náà bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ torí pé wọ́n ń bàjẹ́ máwa náà lọ́wọ́ ọlọ́run ti ní lákùnmùdí inú kún mu wálé ẹ̀dí ni ò ń ṣe bàbàrà so àmáwò ò lè ṣòfin òfin tẹ fẹ́ sọ yìí nísìnyí ẹ̀ lè ra disu ànábi ẹ̀ lè ráyà kùrán ẹ̀ kàn máa lọ wáyà kan tẹ fẹ́ lọ lọ́rùn tí ò ní í ṣe pẹ̀lú ẹ̀ ni irú ẹni làkọ́dí kàfàrà lẹ́dínà ẹ̀kọ́lù iná látàlí tó sàlàdé iṣẹ́ iná ẹ̀ wò láti bò síbo ìṣọ́rọ̀ oúnjẹ náà ń sọ ni ṣèbóhun ni kúfúrú wà lára so kìrìsìtẹ́nì tó wá jẹ́ kúfúrú tó ń ta ìlùbọ́ tó ń ta àlùbọ́sà tó ń ta nǹkan yẹn so torí pé ó ti sọ pé làkọ́dí kàfàrà lẹ́dínà kọ́lù iná lọ́ àtàlí tó sàlàdé ẹni tó bá ti wá pé ọlọ́run ní mẹ́ta ní ìsìn tó bá ti wá gbọ́jà kalẹ̀ àgbọ́dọ̀ rà lọ́wọ́ ẹ̀ àbẹ́ mọ̀ pé ẹ bá débẹ̀ ibi tẹ́ ń lọ́nu. ẹ dá mi lóhùn. sòtòrí pé ó ti wá já àwọn tí wọ́n fún àwọn sahaba kiramu ní ẹran níjọ́ tí wọ́n ṣe rúkìá fún wọn ṣé mùsùlùmí ni wọ́n ni tán fi fún wọn tán fún wọn lágùtàn ọgọ́rùn-ún tán kò lọlé ṣé mùsùlùmí làwọn tán fún wọn ṣèbáwọn tí wọn àmọ́ lọ́nà tí wọ́n ṣe wọ́n ka fátíà fún wọn gbẹran lọlé téèyàn wá ní ẹran àwọn kèfèrí ni so ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ so a máa fi léyìí ṣe lọ so tó fẹ́ lòmíì bó ṣe gbọ́ yẹn tó máa ní ẹ báwo ni ustaz ṣe máa sọ báyìí ìgbóná ara àti ọlọ́run máa ń ọlọ́run já gbọ́rọ̀ ọlọ́run yé kó sì jẹ́ àtẹ̀lé alukur'an à ń kọ̀ndẹ́mù àwọn kan pé wọn fẹ́ gba kùránì wọ́n ń gbé súnà lórí kùránì wọ́n ń gbé súnà lórí kùránì àwa náà fẹ́ máa gbé làákàyè lórí kùránì èwo ló worst jù mẹ́ à ń bú àwọn sàlàfíà sẹ́ à ní wọ́n ń gbé àdíìsù lórí Quran ìwọ àfáà mi tó pè léni tó ń ṣe pátápátá yìí làákàyè tiẹ̀ ni wọ́n ń gbé lórí Quran yìí táwa ló worst jù nínú sàlàfíà àtàwa àálùlà ákìlì ó ní lẹ́f o tá a bá ní ìmọ̀ ló là dín nì táwọn bàbá yẹn bá ní ọgbọ́n ògbé wọ́n máa ń tí wọ́n ìmọ̀ ló làdínì àti òye o èèyàn kì í gbé làákàyè lórí kùránì o so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa o so inṣàlá ìṣọlá christian ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ gbogbo ń tẹ̀ ń fẹ́ ní dáadáa ni kọ́lọ́n bá mi ṣe fún yín kó sì má jẹ́ kọ́rọ̀ yín dàrú láéláé so lọ́lá la ń tẹ̀ ń fẹ́ ọlọ́run nìkan lọ́ba tó lè ṣe o ọlọ́run bá mi ṣe fún yín o so lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣú ọlọ́run kọ́lọ́run wọlá apóhùn nìkan náà lọ́ba tó lè ṣe kó sì wọlá pé bí mo ṣe ń sọ ìmọ̀ ń fẹ́ kó rí bẹ́yìn náà ti ń fẹ́ yẹn ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fẹ́mi náà kó gbàdúrà tèmi náà àfáwà abdulgani abdulrasheed olúwatósìn ọlọ́run bá mi ṣe dáadáa fún yín àfáwà shamsuddin ọlálẹ́kan abbas ọlọ́run bá wa ṣíjú àánú wò kó bá gbọ́rọ̀ tí yín náà ṣẹ́ ara wa a ríra wa ṣẹ́rí pé aburú tiwa nísìn yóò burú ju tàwọn sàlàfíà táwọn ẹ̀yin ń sọ pé wọ́n ń gbé hadith sórí Quran àmọ́ nísìn ẹ̀yin ń gbé làákàyè sórí Quran ẹ ẹ rí o báwọn náà ò ti ríra wọn àwọn náà ò ríra wọn nísìn o pé àwọn ń ṣe nǹkan tí ò dáa bẹ́ẹ̀ làwa náà ò ní ríra wa nísìn pé ń táwa náà ń ṣe burú jáì títí ó fi wá wọ́ọ̀sì so ọlọ́run kò ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ kó sì bá wa gbọ́rọ̀ kó gbọ́rọ̀ wá sẹ́sọ̀ lálálá ilaha illallah so ọlọ́run kò ṣe dáadáa fún wa a máa fi eléyìí ṣe lọ so ọ̀rọ̀ oníkálukú wa ò ní dàrú lọ́la gbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run so ọlọ́run ò sì ní já ṣe mọ̀ fún wa eléyìí ò ní já ṣe mọ̀ fún wa gbogbo àwa tá à ń dá sétò yìí ọlọ́run ẹ̀dá kan afọwádùn ní adémọlá bello mo ṣàdúrà fún yín ọ̀rọ̀ yín ní bàjẹ́ Allahumma rabbana àbàbá wa aládébákàrè mo ṣàdúrà fún yín o àbáwọ abdulhakeem ọládéyọ ibrahim bàdéjọ mo ṣàdúrà fún ẹ ní padà sẹ́yìn o àfáwà taofik kọlápọ ìṣọlá ọlọmọ padà lẹ́yìn yọ mọpadà lẹ́yìn abdulhakeem akànní ọlọmọ padà lẹ́yìn oníkálukú wa o àfáwà ọlálẹkan adédèjì ọlọmọ padà lẹ́yìn o ẹlòmí ó máa wò pé ń jọ mi ọ̀rọ̀ mi yàtọ̀ tọ́rọ̀ bá ti dàbí òtítọ́ èmi kì í yapa o mi sì fẹ́ gbọ́ kílẹ nìkan fẹ́ sọ tọrọlọrun ti sọ fún wa pé láyà kàfún náà láwọn mọtẹlá ẹ ká má bẹ̀rù ẹni tí ó bu wa ìtẹ́yìn mẹ́gbẹ́ ẹ̀wọ̀n pé ah, yín àfa wa gbà tí wọ́n jẹ́ àfa yín kí n wá fàlùkùránì lẹ̀ kí n tẹ̀lé làákàyè yín àbà àbà àbà àbà àbà à ń bú àwọn kan a ní wọ́n ń ṣe tẹ̀fùdílù làhàdíìsì alálùkùránì ẹ̀yin dẹ̀ fẹ́ máa ṣe tẹ̀fùdílù làákìlì alálùkùránì ẹ fẹ́ bu ọlá fún làákàyè yín lórí kùránì báwọn kan ṣe gbé àdíìsù lórí kùránì èwo ló burú jù ń bẹ̀ ẹ jẹ́ jẹ́ àṣe ẹ má jẹ́ ayapa ọlọ́run o ẹ má jẹ́ ayapa ọlọ́run o nítorí fóbíà ta ìfẹ́ inú tí ẹ ló fi sọ̀rọ̀ kìí ṣe tọlọ́hun so Allahumma rabbana atina fid dunya hasana ọláyà títí láyọ̀ àyọ̀kẹ́ ọlọ́run bá mi ṣe dáadáa fún yín gbogbo mọ́sáré ò ní bàjẹ́ o ọlọ́run ní jó dàrú fún yín o ọ̀rọ̀ tó bá lásán kan mílàtíf mo ṣàdúrà gbogbo yín tẹ́ wà lórí ètò mo ṣàdúrà fún bọ̀ bọ́lọ̀ ti ní kí n rí mọ náà ni mo rí yìí o ọlọ́run ò sì ní jó dàrú láéláé lọ́lá ilá ìlàlá